Uh, ah, Come in. Ah, Babájídé. Báwo ni ọ̀rẹ́? kí ló dé ojú ẹ̀ kọ́ rẹ̀ dání. Bámidélé I am not happy inú mi ò dùn rárá. kí ló ṣẹlẹ̀. I am down ṣé o mọ̀ pé mọ́tò mi mẹ́rin ni custom gbà mọ́tò mẹ́rin tí ì ṣe mọ́tò kéékèèké láwọn mọ́tò ńláńlá. clearing agent tó ń lò yẹn ń kọ́. agent yẹn náà ni mo kúkú lò sórí mi fẹ́ kó dàbẹ́ ní pé torí mo jẹ́ lówó ọjà mi kan wá ń bọ̀ mo kò fẹ́ lómi ó mo ṣe pé kókó lọ clear ẹ̀ àìbó ṣe ní custom ti gba mọ́tò kò sí ọjà kankan lórí igbá mi wọn báyìí ó sú mi ọlọ́run ó sú mi. wo Babájídé ó yẹ kẹ́hìn máa fura sí gbogbo nǹkan tó bá ń ṣe sórí tí wọ́n yẹ pé custom kan àbí agent kan ló bẹ́ẹ̀ clear ẹ̀rù ó lè wà nù gbẹ́ wàá ta ọ̀bọ̀ tí kúlù ẹ tó rí ta wàá ti fẹ́ náwó tó wà lápò ẹ̀ tán ìmí ìdẹ̀ni tó bá ti clear ẹ̀rù fún ẹ immediately wàá ti ta tó wà ta wàá ti jèrè ẹ̀ kò gẹ̀tẹ̀ sí èyí gbọ́dọ̀ tó sójú kan orú èmi tó wọ́n ń sìn mo láwọn agent tó pọ̀ gan bíi mẹ́rin bíi márùn tí n bá lè lé lọ́tẹ̀ tí n bá rí i pé ọjà dé ó dìlé kò tó clear lásán fún mi tó bá di nẹ́sùn àlòmínú máa lò màá dẹ̀ mi sọ pé mo gba ọjà mi mo ta inú mi dùn máa tà máa tún máa tún ráyè ṣe mí ìdí ẹ̀ máa rò nìyẹn kò ti pé kó lérò pé ilé àtiwà àti pé o jẹ́ lówó bẹ́ẹ̀ kọ́. ẹ kìí pé mi náà ò bá àwọn ẹlòmíì ṣùgbọ́n mo rò pé ẹ ti yẹn jẹ lówó kó tó wá gbọ́ pé ẹnìkan ló pa clear ọjà tí yóò dẹ̀ ti sanwó ẹ̀ ìyẹn lèmi rò ó má lò lọ bẹ̀ yẹn ìbá dẹ̀ lówó ẹ̀ tó gẹ́tẹ̀ ẹ̀ sìn wàá san pàtó nìkan wàá ṣàtì lówó tó gẹ́tẹ̀ bá ń sìn. ilé ìsìn kí ni ká ti pè yẹn. ẹ ẹ ok Babájídé kí ló fẹ́ ká ṣe é sìn kí ló fẹ́ ká ṣe. wo Mamidele kò yé mi kò yé mi ọ́fíìsì musa kò ń bẹ̀ ń sìn ni nígbà táwọn èèyàn wá béèrè mọ́tò tí ò sí mọ́tò kankan lórí igbá ó sú mi mo kàn kó ń bẹ̀ kó tiẹ̀ yé mi. ó mọ akẹ́tọ́ máa ṣe ń sìn Babájídé yẹ kí n pe mọ́níjà mi wọ́n ní kàn kó mọ́tò márùn wá sí ọ̀dọ̀ ẹ̀ two thousand and ten model wà ń nine wà ń eight wà ń bẹ̀ so gẹ́gẹ́ sí fún tó bá jẹ́ pé eight wọ́n tó jẹ́ pé àwọn mọ́tò tó le gan wọ́n kó wá sọ́dọ̀ ẹ̀ wàá tà mí ní fi kọ́bọ̀ lé gbogbo nǹkan tó bá rí lórí ẹ̀ tiẹ̀ ni bọ̀dé nǹkan tí mò ń fẹ́ ni pé tó bá ti tà tán kó tètè dá owó yẹn padà sọ ma pé mìíràn máa fi rọ́ọ̀nù ara wọn ni alẹ́ tètè tó kó mi wọlé Bámidélé mọ́tò márùn kò ní dá àyẹ májẹ ìṣàdúrà. owó jíde òun jíde sórí nǹkan tó wà kàn máa ṣe fún mi ni pé títí tí wàá fi ta mọ́tò yẹn tán bá ti dé club house hmm. tí n bá fẹ́ mu aṣọ ògbóra blanket tí màá ti ní mo fẹ́. <laughs> nígbà tó kò mọ́tò sọ tó kò mọ́tò fún mi ṣé mi ò kì í ṣe yẹn náà fún ẹ bẹ́ẹ̀ <laughs> ṣe yẹn náà ṣe ìwò kì í ṣe kò sí mọ́tò lórí ìgbà mi rárá ṣòye mọ́tò díẹ̀ díẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n lójú mọ́tò tó yẹ kó gbá lórí irú gbá wa yìí àbí kó má dé pé wọ́n débẹ̀ àwọn mọ́tò kéékèèké ọ̀rẹ́ mi ní bàjẹ́ fún ẹ láéláé kò ṣe mo dúpẹ́ kò ṣe mo dúpẹ́ tí mo ń ta gbogbo mọ́tò yẹn kò wàdé títí lè máa rí mi torí tí bá ti kó dé èmi náà tún lọ dá síbẹ̀ kó máa tún mọ́tò wọlé wo ọ̀rẹ́ wa ò ní bàjẹ́ <laughs> eh, kí ló fẹ́ mú bá àmàmù kan o eh, sẹ́kítírì àmàmù kan o sẹ́kítírì. <laughs> àtètè kọ́ ṣe o ṣálẹ̀ mi ti mọ̀ àtètè kọ́ ṣe náà láti mọ̀ yí pé kí ló lè balẹ̀ ayé jẹ́ owó máa ní ṣìnà o owó yẹn ọgbọ́n gbà lọ́rọ̀ wọn ṣìnà àtòwò wọn jọ ń rìn ọtí ló ṣèkẹta wọn èèyàn tó bá ní mẹ́tẹ̀ẹ̀ta o ó kú tán má fẹ́ràn owó jù kádàrá rẹ̀ lọ́wọ́ dúró dẹ́gbà rẹ ní má kánjú wáyé má má sáré owó kó o pàdánù ẹ̀mí rẹ̀ bí ó dìjà yóò dógun bí ó dìjà yóò dógun ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dógun bí ó dìjà yóò dógun ooo bí ó dìjà yé ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dógun kí ló ń bójú rẹ jẹ tó jó owó lọ kí ló ń bójú rẹ jẹ o tó jó owó lọ mọ̀ní kudi ego kí lẹ fẹ́ ṣàyé dà kí ló ń bójú ọ̀rẹ́ jẹ́ o owó náà ni o ẹ mọ̀ní kudi ego a kí lẹ fẹ́ ṣàyé dà bí ó dìjà yóò dogun lọ́jọ́ kan o bí ó dìjà yé ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dogun bí ó dìjà yóò dogun lọ́jọ́ kan mo ké tó he ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dohun ọ̀rọ̀ ṣìnà yẹn ìyẹn náà ẹnu sọ ọ̀rọ̀ ṣìnà kẹ́mú yẹn ìyẹn náà ẹnu sọ ènìyàn tó bá ń ṣe ṣìnà o a òkú tán n bá mọ̀ ṣe òun láyé fẹ́ fi mú wọn. no no two thousand and five model ní sẹ́ẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé dé ni mo lè ní káwọn ọmọ gbé wá sọ́fíìsì ẹ̀ kó rí i èló náà làwọn á gé ní èló ní ah, no two point five ni kó jẹ́wọ́ mo lè ní kó fún ẹ fifty thousand. ẹ mo wà lọ́fíìsì tó bá máa wá máa bọ̀ wá bá mi kó kó wá fojú ara ẹ wò o ṣe all right your ex coming <laughs> chief chief. <laughs> chief chief báwo ni ah, ṣàlàfíà ni <laughs> àlàáfíà ni ẹ kújọ mẹ́ta. ṣé nǹkan tó ṣe fún mi ẹ ò lágẹ̀ẹ́bẹ̀ ṣó dáa kí n kó mọ́tò fún ẹ pé kó ta kó dẹ̀ ta tán kó má da owó padà jẹ́ kí n sọ fún ẹ gbogbo bí tó máa ń kó mọ́tò sí mo ti débẹ̀ o àti sóòrùn mi kò sí mọ́tò kankan bẹ̀ sóòrùn mo dẹ̀ tún mọ̀ pé ti ta ni kí ló tó dáwó padà fún mi. Um, Bámidélé tí n bá sọ fún ẹ pé mi ti ta mọ́tò yẹn irọ́ ni mo pa mo ti ta lóòótọ́ ó dẹ̀ yẹ kí n ti kówó ẹ̀ wá fún ẹ ṣùgbọ́n nǹkan kan ló sáré yọjú ni mo sáré fowó yẹn block ẹ mo sáré fi ṣe business kan ni. Babájídé o sáré lo owó tèmi wo mi fi ọ̀rọ̀ business mi fi ṣe tọ́lọ́rẹ̀ dé o ọ̀rẹ́ ọ̀tọ̀ o business ọ̀tọ̀ o ògẹ́tẹ̀ bá ṣe nígbà tó bá lọ lówó mi kí ló fẹ́ kémi fi rà mí ìsín ìmọ̀ ń retí mọ́tò mi kò dé owó ni màá san fún ọ kí n tó ní mọ́tò mi tó bá wọlú gáràjì mi sì kò sí mọ́tò kankan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń béèrè tí mo gbọ́ ṣiṣẹ́ láàánú ni tà á láì fi kọ́bọ̀ kọ́bọ̀ bá ìtọ́ lé mi lọ́bìnrin tá ń ta gbòòrò náà báwo ló tún máa ti báyìí fún mi. ó ṣe dáadáa o. ó dẹ̀ ní sùúrù ah, ṣé mo ní mi ò ní sanwó yìí ni. ó ti pẹ́ jù ó ti pẹ́ jù náà. ok jókòó ah Joko má torí ìyẹn bínú ẹ ìyẹn ò sáré bà ọ̀rẹ́ wa jẹ́. ṣùgbọ́n ọ̀tọ̀ ni kí n máa parọ́ kí wọ́n pé mi ò tí ì ta wọ́n lọ fi àwọn èèyàn ni àbí mo kó lọ ibì kan kán lè wò àbí wọ́n ti sanwó wọ́n ti sanwó bísínẹ́sì ẹ̀ yọjú musare fi ṣe ni nítorí ẹjọ́ máa ṣe wá láǹfààní ni tọ́mọdé ti sanwó yẹn máa sanwó tiẹ̀ náà fún ẹgbì lẹ́ẹ̀kan náà ni mi ni mo fẹ́ sanwó lẹ́ẹ̀mejì kí ló wá fẹ́ fàjánù yẹn. Abájídé jẹ́ kí n sọ kankan fún ẹ èyí ni fifteen tó bá di on the twenty five tí mi bá rí owó mi gbà kó má jẹ́ pé èèyàn ló máa yà wá o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ̀yẹn o eh, eh, eh, kò gbọ́dọ̀ mi gbọ́dọ̀ owó mi gbọ́dọ̀ má rẹ̀ dílọ́ọ̀dì twenty five mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ fún ẹ. Ah. ọ̀rọ̀ ilé ayé yìí bí yóò dé yóò dógún ọ̀rọ̀ owó nílé ayé yìí bí òdìjà yóò dógún ọ̀rọ̀ owó nílé ayé yìí bí òdìjà yóò dógún ọ̀rọ̀ owó nílé ayé yìí bí òdìjà yóò dógún lọ́wọ́ tèmi èmi à ìlú ìlú lówó náà gan. kí ló ń bójú ọ̀rọ̀ ẹ̀ jẹ́ o tó jó owó lọ mọ̀ ní kudi. fún mi déètì. kí lè fẹ́ ṣàyé dáa. arábìnrin kí ló dé ṣé mọ́tò ìkéré ló fẹ́ sọ pé òrí ni àbó ògbọ́ tí hàn tí mò ń tẹ̀ tó fi ajá náà mọ́tò bẹ́ẹ̀ yẹn. ẹ wo mo ti ronú lọ mi ì ṣe ẹ rántí pé orí títì gan ni mo wà mọ́ ẹ jọ̀ọ́ ṣe má bínú. ẹ ronú lọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí tẹ́ fi ronú. ẹ wo ọlọ́mọ àgbẹ̀ bùkátà tó máa ju tẹ̀yàn lọ léèyàn lọ́wọ́ ni ọkọ mi ló ti ṣe àìsàn fẹ́rẹ́fẹ́ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ti náwó náwó náwó gbogbo ẹ̀ ti fẹ́ẹ̀ tán owó oògùn kan ni mo wá wá káàkiri tí mi ò rí èló lowó náà tẹ̀ ń wá kiri báyìí. bíi twenty five thirty thousand ni sà. torí twenty five thirty ló jẹ́ kẹ́ ẹ jáná mọ́ mọ́tò lẹ́nu tí o bá ṣe pé mo wà kí áfùnsìn màá ti gba ẹtàn kẹ tó mọ̀ yìí pé ẹ wà lójú títì. Ah. owó thirty thousand ẹ gbà. ẹ wo madam ẹgbà káàdì mi nìyẹn nọ́mbà ọfíìsì mi ló wà mí. ẹ máa ṣe sáà. anytime tẹ bá need assistance mi ẹ jẹ́ kí n gbọ́ ṣe gbọ́ ẹ yọjú. báyọ̀ fẹ́ kí ni yìí. dáni mò ń fẹ́ mò ń fẹ́ jàre. ó ní ẹ pọ̀ ẹ̀lẹ́ ara ní ní ẹ lọ́pọ̀. ẹ bá mi. màmá ẹ pẹ̀lẹ́ mà ẹ kú ìtọ́jú ẹ wọ gbogbo oògùn ní pé kí n lọ rà ni mo ti rà ìtọ́ ní kàrà ń jẹ̀ta mo ti rà tànà tọkọ yẹn náà mo ti rà yẹn náà gbogbo ẹ̀ wà nígbà yẹn sìn kó lò ó ní báyìí. pẹ̀lú ayé mi látàárọ̀ kí ló ṣẹlẹ̀ mà tó wà ń náà ni kò jẹun kankan. n kò jẹun ṣùgbọ́n pé tí o bá jẹun o lè lókun nù ni o dẹ̀ ṣàánú wa ah, o máa jẹun o máa lọ pògì fún ẹ̀ o máa mu ògì yẹn kò lè rí àyè láti mu ògì òun mi kì í jẹun bẹbí kéèyàn máa jẹ kó máa pọ̀ yìí náà ni. àánú lọ́ba kó máa ń bọ̀ lọ́ba kó kó máa mú owó iṣẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àrò mi ní pẹ̀lẹ́ kọ́ mi ìyá ìyàwó wa àhásùn káàbọ̀ ẹ ṣé ẹ ṣé ọmọ dìde ẹ ṣé ohun lálàáfíà o ṣé mo um dúpẹ́ o e kí ló tún wá dé tó tún wá rí báyìí. tó àṣẹ rìn nìyí o ah, èyí máa ga ọ̀wọ́ náà pẹ̀lẹ́ o náà fún ẹ lálàáfíà o. máàmì Mm. o. hospital lánàá. nígbà tí mo débẹ̀ náà náà tún ti ní kẹ́ ẹ máa gbé lọ ilé kẹ́ lọ tọwọ́ ilé kí ló wá dé báyìí èmi dẹ̀ tiẹ̀ ti rí bàbá kan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́rọ̀ yìí tó tún di pẹ́ gbé wálé bàbá yẹn wá ṣiṣẹ́ kan fún yẹn ní kí n gbé fún kó máa lo ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lálẹ́ gbé wá fún ẹ ṣe ṣé kìí ṣe pé nǹkan míì ti wà níbẹ̀. wá dogun à ń gbéra ẹni kiri hospital káàkiri ẹgbẹ́ kú mi ẹgbẹ́ lọ bò mí ẹgbẹ́ kú mẹ́yìn ẹ tún gbé lọ ẹlẹ́ẹ̀kẹta nọ́mà tún ti ní kẹ́ máa bọ̀ nílé yìí. wọ́n ní ká lọ tẹsẹ̀ lè bọ̀. Ah! wọ́n máa ṣàánú mi orí mi ẹlẹ́dàá mi wọ́n máa jẹ́ orí mi ó burú. àdúrà yín ṣáà ni mo ní ìdí ẹ ṣáà máa gbàdúrà fún mi pé kọ́lọ́n bá mi fún lálàáfíà. á fún wọn fún lálàáfíà. ẹ jẹ́ nǹkan tí ìyọkọ ṣe. ó dáa ó dáa ó dáa ó dáa bí àgbà hello ok ẹ̀yin lẹ bá mi sọ̀rọ̀ pa mọ́tò ah nọ́mbà tẹ́ fi pè mí kọ́ ẹ̀dín ló jẹ́ kí n béèrè. Ah, ẹ̀yin náà lẹ́lẹ́lẹ́ ah ok ẹ ẹ mo mo wà ní ọ́fíìsì báyìí ẹ ti wà ní street wa ẹ máa bọ̀ down down number ten unity road ẹ ẹ tẹ̀lé kí ní sanbọ̀dù wa ń bẹ̀ bá ti wọlé ah ok màmá retí ẹ ṣe. ti bá mi fíl fún mi. ẹjọ́ òsì wọ́n ṣẹ̀dí náà yes. I'm sorry, Chairman. Láti bó sá o a ti sọ̀rọ̀ lórí fóònù ẹ mo fẹ́ bá ara jà ni. ẹ bá mi fíò fóònù. ní wọ́n sì bá wa fíò fóònù mo nù fẹ́ bá ara jà ni sí mo fẹ́ bá wa fíò fóònù náà. Ah, ẹ má bínú sàn ayé ọdún jẹ́ kí n lọ lóun nígbà wọlé wọlé wọlé. ọ̀gá máa ń kàn bèrè yín bẹ̀yìn wọ́n láwọn ti pè yín lórí fóònù ṣàpé àwọn fẹ́ ra mọ́tò. Ah, ní kò wọlé ní kò wọlé. ọ̀gá mo ní kàn fíl fọ́ọ̀mù wọ́n láwọn ò ní fíl fọ́ọ̀mù. fi fọ́ọ̀mù lẹ̀ ní kò wọlé ní kò máa bọ̀ nsìn. dẹ ọ̀gá woman kan náà woman yẹn ti dé tipẹ́ wọ́n láwọn fẹ́ rí yín náà. jẹ́ kọ́kùnrin tó fẹ́ ra mọ́tò kò wọlé business lélẹ̀. all right sir all right ṣé ẹ ṣí ọ̀nà yà bí. ẹ dáadáa ni irú òwe lẹlẹ fẹ́ nú àwọn mọ́tò yẹn. Um, ṣé àwọn tẹ́ ẹ̀ ní àwọn tó clean gbọ́dọ̀ wọ òkè ni. àwọn wà òkè. good condition. ṣé cash lè fẹ́ náà bí um, check. àyàn ah, gbọ́dọ̀ gba cash lọ́wọ́ táwa ẹ̀ láyé cashless check lè máa kọ fún wa adé lọ gbà ẹ̀. Hmm. check.

vou wolima. rubbish. má jẹ́ rí ìjà jesus ọ̀gá ọ̀gá ẹ gbà mí o má jẹ́ ra ìfẹsẹ̀ sí yìí ojú ọkùnrin ni o obìnrin ni o tó lóun béèrè mi sọ pé òòrè mi rí o mọ̀ mi rí o tẹ̀ mọ́ o ti ẹ̀ gbórúkọ yẹn rí ayé ẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ yẹn. kí ló dé. kí n tiẹ̀ kí ni mo fi lù ẹ́ get out. kí ló dé ẹni ẹ̀ gbórúkọ tó ń jẹ́ Bùkọ́lá rí ẹ ti ẹ̀ rírí láyé yín ẹ jọ mo fọlọ́run bàbá yín ṣẹgbọ́n mo máa ṣàlàyé gbogbo ìṣèjẹ́ fún yín. má jẹ́ ra ìfẹsẹ̀ sí má jẹ́ rí ìjà ajé àdùnmọ́ kó má ṣe tèmi má jẹ́ ra ìfẹsẹ̀ sí má jẹ́ rí ìjà ajé àdùnmọ́ kó má ṣe tèmi. àtètè kọ́ o ṣálẹ̀ mi ti mọ̀ àtètè kọ́ ṣe náà láti mọ̀ wípé kí ló lè balẹ̀ ayé jẹ́ owó máa ní ṣìnà o owó yẹn ọgbọ́n gba lọ́rọ̀ wọn ṣìnà àtòwó wọn jọ ń rìn ọtí ló ṣèkẹta wọn èèyàn tó bá ní mẹ́tẹ̀ẹ̀ta o ó kú tán bá fẹ́ràn owó jù kádàrá rẹ lọ́wọ́ dúró dẹ́gbà rẹ ní má kánjú wáyé má má sáré owó kó o pàdánù ẹ̀mí rẹ bí ó dìjà yóò dógun bí ó dìjà yóò dógun ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dógun bí ó dìjà yóò dógun o oh, oh, oh, bí ó dìjà yé ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dogun kí ló ń bojú ọ̀rẹ́ jẹ náà tó jó owó lọ kí ló ń bojú ọ̀rẹ́ jẹ o tó jó owó lọ mọ̀ní kudi eégó kí lè fẹ́ ṣàyé dà kí ló ń bojú ọ̀rẹ́ jẹ o owó náà ni ò he eh, mọ̀ní kudi eégó a ah, kí lè fẹ́ ṣàyé dà bí ó dìjà yóò dogun lọ́jọ́ kan o bí ó dìjà yé ọ̀rọ̀ owó nílé ayé yìí bí ó dìjà yóò dogun bí ó dìjà yóò dogun lọ́jọ́ kan mo kẹ́nu. kí ni orúkọ ẹ̀. bámiṣe ni sà. bámiṣe. bẹ́ẹ̀ sà. kí ni status ẹ nínú iléeṣẹ́ iṣẹ́ kí ló ń ṣe fún ọ bí. èmi ni secretary sà. akọ̀wé. bẹ́ẹ̀ sà. ó tó gba àwọn tó ti ń ṣiṣẹ́ ń bí ó ti máa tó ọdún márùn-ún sà. o ti wà pẹ̀lú wọn bí. bẹ́ẹ̀ni sà. láàrin ọdún márùn-ún yẹn ṣé ìwọ pẹ̀lú ọ̀gá ẹ ẹ máa ń báwo lẹ ṣe ń relate ṣe ń jà ní ṣé kúrèrè ẹ ń lọ déédéé ṣé oṣù ẹ ń lọ déédéé ṣé ẹ níkùn sínú síra yín tó lè ṣíà pẹ̀lú wa. ìyọ̀n ah, dáadáa ni wọ́n wọn ò fìgbà kankan bínú sí mi rí. ok jẹ́ ká wá dá eh, ìrántí ẹ̀ padà sí nǹkan tó ṣẹlẹ̀ lé nìgan ok ah, bí agbóbẹ̀lò ló máa ń débi iṣẹ́ normal time náà ni sà. bí aago mélòó ló máa ń débi iṣẹ́. eight o'clock ni sà. láti eight yẹn títí dìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ ṣe kò tó di pé àgbà pé lọ́dọ̀ wa tó lè ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Ah, ìgbà tí mo dé ọ̀gá náà dẹ̀ dé mo kí wọn wọ́n dẹ̀ wọlé kò pẹ́ ni arábìnrin kan náà dé mo dẹ̀ ní kó kọ orúkọ wọn sílẹ̀ kó jókòó kò pẹ́ náà ni arákùnrin míì tún wá wọlé dé mo wá ní kó kọrúkọ lẹ̀ àmọ́ wọ́n ní pé rárá pé àwọn ti pe ọ̀gá lórí fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá ní kó ní sùúrù kó jẹ́ kí n lọ sọ fọ́gà ọ̀gá náà ọ̀gá ní kí wọ́n máa bọ̀ pé àwọn ti ń retí wọn. ọ̀gá sọ lóòótọ́ pé òun ti ń retí ẹ̀ ó dàbí pé bóyá wọ́n ti jọ ṣe bísínẹ́sì wọ́n mọra wọn rí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà wọ́n dẹ̀ wọlé kò pẹ́ náà ni arákùnrin yẹn jáde síta arábìnrin yẹn náà wá wọlé kò pé lárábìnrin yẹn wá sá jáde síta mo dẹ̀ ń pè wọ́n àmọ́ wọn dá mi lóhùn. ó sáré jáde. bẹ́ẹ̀ ni sà. báwo ló ṣe múra. wọ́n wọ ìró àti bùbá náà wọ̀ hmm? wọ́n dẹ̀ gbé báàgì dání. sáré jáde ó wọlé wá sáré jáde ìwé tó forúkọ sílẹ̀ ó ní kọ̀ǹkọ̀ǹkan sílẹ̀. sórúkọ ẹ̀ ló kọ sílẹ̀ báwo ló ṣe mọ̀ pé orúkọ ẹ̀ ni. sí wàhálà ó máa ń lò láti bá wa dé àgọ́ wa láti ṣàkọsílẹ̀ kan tó mọ̀ tó ti gbọ́ tó ti gbọ́ ọ̀nà orí kọ́rin ní àwọn òkè kan bọ́bá ní má tu má bá gẹ̀ẹ́ fún ọ̀nà lórí ilé. ẹ ra sàn. ẹ ṣe madam ẹ nítorí lè ṣẹlẹ̀ ni pé èmi gẹ́gẹ́ bíi ọlọ́pàá a fẹ́ béèrè àwọn béèrè kan tàbí méjì lọ́wọ́ yìí mi lè fẹ́ máa sọ lójú àwọn tó ń bá yín kẹ́dùn mẹ́ẹ̀ mo fi ní ká excuse ara wa síbi adéwùmí láti gba òun yín sílẹ̀ ṣé ẹ̀ máa ti mo bá gbọ́ òun yín sílẹ̀. Ah, kò sí wàhálà. ẹ ṣe. ẹ jọ ó tó ọdún mélòó tẹ̀yìn pẹ̀lú olóògbé bámidélé tẹ̀tí fẹ́ra yín. ó tó bíi twenty five years sẹ́yìn sí. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọ̀dà lórí ọ̀rọ̀ tó wá wà ńlẹ̀ yìí ẹ̀wọ́n ní olè kì jàgbà kó má ṣe lójú fèrè ẹ má bínú ẹ̀yin àgbà náà lẹ máa ń fura sí. kí ni ìhà tí ẹ̀yin pẹ̀lú ọkọ yín kọ síra yín n tí mo rí lè mẹ́ ni pé kí ni relationship yín pẹ̀lú ọkọ yín báwo ló ṣe wà kọ́ díà sí ṣe wọn pé ńgbà mi wà tí ẹ pé ọkọ máa ń ṣe bákan síyàwó tàbí kíyàwó ṣe bákan sọ́kọ kí lẹ fi o. Hmm, Bámidélé ọkọ mi ìyá tó dára kọ síra wa ọkọ mi fẹ́ràn mi èmi náà fẹ́ràn ẹ̀ ó ń tọ́jú mi ó mọ̀ ìgbà tó yẹ kí n jẹ ó mọ̀ ìgbà tó yẹ kí n mu gbogbo òkẹ́ tí ọkùnrin ń fún obìnrin ló ń fún mi àárín mi àtọkọ mi ó tò. ǹjẹ́ fi pé ọkọ yín hùwà kan tí o fi lè mú ẹnìkọ̀ọ̀kan láti ronú àti fẹ́ pàṣà. <laughs> irọ́. ẹ̀dẹ̀ ẹ̀rọ ń dáadáa kẹ́ tó dá nǹkan ṣan ẹ̀. ó dà ẹ jẹ́ ká gba ibà ẹ̀ wò àwọn wo ni ó bá ọkọ yín dòwò pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí bóyá tí ọkọ yín fẹ́ sanwó fún àbí tí wọ́n fẹ́ sanwó fọkọ yín tẹ́ fura sí. business. Bámidélé ò sọ fún mi pé òun àtẹnìkan kan dòwò pọ̀ kò sọ fún mi pé òun àtẹnìkan ń ṣe business papọ̀ so mi ò rò pé nǹkan tó jọ bẹ́ẹ̀ wà. ǹjẹ́ ẹ̀mí ẹnìkan kan tó ń jẹ́ Bùkọ́lá bóyá lára àwọn club members ọkọ yín bóyá àwọn club members ti ti náà bóyá oníbàárà ọkọ yín tó ń jọ ń dòwò pọ̀ bóyá àwọn máa fẹ́ yín ǹjẹ́ ẹ̀mí ẹnìkan kan tó ń jẹ́ Bùkọ́lá. Bùkọ́lá mi ò gbórúkọ yẹn rí. Ah, torí ìdí tí mo fi béèrè ìbéèrè yẹn pàtàkì ni pé Bukola yẹn lẹni tí orí ọkọ yín gbẹ̀yìn gẹ́gẹ́ bí ìwádìí ṣe tọ́ka fún wa òun ló hùwà tó mú ìfura lọ́wọ́ jù sọ̀rọ̀ mi ti yẹn sí and uh, she's our prime suspect sọ̀rọ̀ mi yẹn sọ mọ́ bóyá ẹni náà lè mọ̀ bóyá ẹni tẹ́ ẹ ni bóyá ẹni tó súnmọ́ ìdílé yìí ni ká lè mọ bá ṣe máa tọpinpin ọ̀rọ̀ yẹn. mi ti mi tó ń jẹ́ bẹ̀rẹ̀ rẹ. ok dá tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa bá wa dé tiwa lọ bó bá dẹ̀ ṣe ń lọ a máa fi tó yín létí àwa náà lè jẹ́ kí tiyín di lórí ẹ̀ ṣẹ́gbọ́n kẹ́dẹ̀ fọkàn yín balẹ̀ àwọn ọlọ́pàá alágbára ọlọ́run àṣìṣe wa bí iṣẹ́ mo dẹ̀ mọ̀ pé ibi tó dáa náà lọ́rọ̀ ẹ̀ náà máa forí tì sí. ṣẹ́gbọ́n ẹ ṣe ọlọ́run àdúró sẹ́yìn náà. ọ̀sùn kẹ́ni sùúrù ṣẹ́gbọ́n. kí ló dán. ọlọ́run àdúró tì. gan ẹ ṣe ṣe mo wọ́n ní bàbí lẹ́ kí ló pa gbàndínlẹ́nu. àṣírí nìyẹn o ó ṣe ní kàyéfì gbígbà tí gbọ́rọ̀ ẹ̀dẹ̀ ni báyìí délé kú. àṣírí ah. nìyẹn o. wo a dà fún ẹ̀jà rí o ṣe. O ṣì yà mí lẹ́nu ni o. ìyá mi sọ fún mi báwo ló ń ṣẹlẹ̀ gan. ilé ni mo wà o bí wọ́n ṣe wá bá mi nìyẹn pé àwọn kan wá pa sí inú ọ́fíìsì pé ṣe náà ṣùtẹ̀ ọ̀rọ̀ náà tiẹ̀ yé mi bámidélé tèmi tí mo dẹ̀ mọ̀ kẹ́ ní kò ń ṣe ní wàhálà kì í jà kò báyàn kan ṣe nǹkan kan tó lè múrù nǹkan bẹ́ẹ̀ yẹn dání ẹ̀wọ̀ tí máa nọ̀rọ̀ náà yé mi irọ́ ni mo pa kò tí ì mi. wọ́n pa sínú ọ́fíìsì bámidélé òun ṣe business tí ò bá lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ọ̀nà ìbàdédé pààrọ̀ sínú ọ́fíìsì ẹni wọn lákìlẹ̀ tí wàá ṣe sí. ṣe bí àwọn ọlọ́pàá tó wá náà lẹ pàdé lọ́nà yẹn wọ́n kàn ṣáà ń sọ gbẹ bákan bákan ẹ̀wọ̀ ọ̀rọ̀ wọn ti ẹ̀yẹ́ mi. wọn ẹ eh, mo mọ nǹkan tí màá ṣe i need to make some connections màá wá kó àwọn sss wọ̀lú yìí wọ́n á ṣe investigation tó ti pé wọ́n á gẹ̀tẹ̀ tó pa ẹ mà wọ́n yàbọ̀ a máa pè wọ́n sórí ọ̀rọ̀ yìí wọ́n ò lè pẹ́ Bámidélé just like that Bámidélé ọ̀rẹ́ mi ni tó bá jẹ́ mi ló ṣẹlẹ̀ sí tó jẹ́ mi náà pa mo mọ̀ gbèsè tó máa gbé màá jọ yín lójú màá gbé ìgbésẹ̀ a máa rí ẹni tó pa Bámidélé. I promise a máa rí ẹni tó pa Bámidélé. Bámidélé ò lè kú just like that àmọ́ wádìí eléyìí o lẹ́yìn ìbára yìí ò ní wádìí èmi máa wádìí mo gbọ́dọ̀ mọ̀kú tó pa ọ̀rẹ́ mi. agbára tọ́lọ́run bá fún yín òun lè bá mi sá ọlọ́run àdẹ fún yín. máa gbìyànjú. ẹ kò jẹ́ pé mi ò sí nínú ní alẹ́ àná ni mo tàbújá dé bí mo ṣe ń dé lálẹ́ àná yẹn lọ sọ fún mi wá wọ pé ah ti bá ní kí n bọ́ sọ́nà ilé ìtìjú torí ẹ̀ mo ṣe ní kí n wá lè ní. ẹ ṣe òun ọlọ́run wà pẹ̀lú náà ọlọ́run àdúrà Bámidélé Bámidélé kò ní kú bẹ́ẹ̀ mi ò ní gbà èmi ni mo sọ bẹ́ẹ̀ o mi ò ní gbà jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa lọ. ẹ̀bẹ̀ lábẹ́ o ìdákùtù ọlọ́run la fi bẹ̀rẹ̀ àfòṣà òkè bẹ̀rẹ̀ tó láyé òun ọ̀run ẹni yìí ò lè dá yan pa bàbá tí wọn bá gbé díẹ̀ lẹ tán ni ó dúnbú ẹ kò lè dúnbú ẹ ẹ wá fàyè tiẹ ẹni ó gùn yàn lábẹ́rẹ́ ẹ wá dákùtù ọlọ́run lóòótọ́ ẹ náà ń ṣètọ́jú ẹ̀ àmọ́ ẹni tẹ́lẹ̀ ń ṣètọ́jú yìí ìtọ́jú yìí ò tó ìtọ́jú yìí ò tó bàbá ẹ dákun ọlọ́pàá ẹ̀yin la wá bẹ̀ ẹ wá dákun ẹ̀yàn ọ̀dọ́ ọmọ ẹ fún wa. ẹ dákun ọ̀gá ẹ gbọ́rọ̀ wa rò lẹ́yìn tó ṣe pé bí oṣù mẹ́ta sí mẹ́rin ní fi ń tọ́jú ọkọ rẹ̀ tí ń ṣàìsàn ọ̀nà wo lè ṣúwá gbà tó kó sínú tó fi pọkùnrin ọ̀hún ẹ dákun kò lè ṣe ọwọ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ni. gbogbo ẹ ni mo ṣàlàyé mo ti pò yí bí pò yí bí èmi nìkan kó tó di pé mo tún sunkún wá bá yín gbogbo ẹ mo ṣàlàyé mo ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n Bùkọ́lá kọ́ ló pààyàn Ọlọ́run má jẹ́ arógun àrìn fẹsẹ̀ sí àkóbá àdábá Ọlọ́run má jẹ́ ari òun lọ̀rọ̀ yìí ẹ ṣàánú mi ọ̀gá ọlọ́pàá ẹ ti ẹ̀ wọlá ojú tó ń dùn ẹjọ́ nítorí Ọlọ́run kí n lè rí bí lọ́ọ́ ṣètọ́jú ẹ má jẹ́ kójú ọmọ mi fọ́ ẹjọ́ n fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ yẹn jọ nítorí ọlọ́run. ẹ rí i pé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ mi ìdásí mo fẹ́ kó ń kálukú sọ nǹkan tó wà nù ẹ́ ṣe rí ẹnìkan ò lè pẹ́ nìkan torí kóbìnrin ni kò lè payàn yẹn fẹ́kẹ́ kọ́kọ́ yọ ọwọ́ yẹn kó nu ọ̀rọ̀ kò sẹ́ni anybody can kill anybody ọlọ́run jọ kó má dẹ ìṣòṣọ́ kan wà ní ṣe ti gbọ́ so ìyẹn bẹ́ẹ̀ lórí èyí tó wà ń lẹ̀ yìí òfin gbọ́dọ̀ fi di nǹkan mẹ́ta múlẹ̀ ká tó lè sọ pé lágbájá gbẹ̀mí lágbájá àkọ́kọ́ ó gbọ́dọ̀ ní ìkan ìkejì ẹni tó yá bá gbà kó pààyàn gbọ́dọ̀ ní capability ó gbọ́dọ̀ ní ohun tó lè fi pa sọ̀rọ̀ mi ti yé ń sìn hmm. ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ ní àyè láti fi lè pa bóyá ka kan ni o bóyá ojú òun nìkan pẹ̀lú ẹ̀ ni o tí ò sẹ́ni kẹta ní tí mò ń sọ ti yé yín and tá a bá dẹ̀ ní fọ̀rọ̀ sí gbè lórí nǹkan tó wà nílẹ̀ yìí ìdí nǹkan méjì péré la rí fi múlẹ̀ àrídì kẹta fi múlẹ̀ torí pé pẹ̀lú gbogbo ibi tí wàá di tí mò ń ṣe lórí ẹjọ́ náà tó dorí kọ àti rí ibi kan pàtàkì tí Bùkọ́lá fẹ́ fi pa olóògbé sọ̀rọ̀ mi ti yé ń sìn hmm. ẹ ṣùgbọ́n lábẹ́ òfin náà bákan náà kò rọrùn fún àwa ọlọ́pàá láti fi ẹni tó bá ti tá a bá ti fura sí pé ó pààyàn kákan filẹ̀ just like that it is not easy yorùbá níjọ́ tá a bá pa wèrè la máa pé lẹ́bí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè máa rò pé àbí ọlọ́pàá ti pàdé àpò pọ̀ àbí wọ́n ti lu àpò kan lẹ́gbẹ̀ẹ́ àbí wọ́n ti dọ́gbọ́n sí ẹtíkẹ́ẹ̀tì kìíní yẹn tó ń láti kọ́kọ́ hàn sí gbogbo wa gedegbe pé à ní tilẹ̀ tọ́lọ́run o ó ní bó ṣe jẹ́ kó tó di kún sọ pé kó máa lọ so lórí ọ̀rọ̀ yìí ní tèmi ò bá gbà yín níyànjú ni pé bẹ́ẹ̀ ṣe wá sọ́dọ̀ mi ẹ lọ sílé olóògbé náà àbí ẹni tí nǹkan sáà ṣẹlẹ̀ sí ó náà ṣàlẹ́bí ó lọ́mọ ó níyàwó lẹ́gbọ̀n ó lábúrò ẹ lọ bá wọn kẹjọ lọ sọ̀rọ̀ kẹ bẹ̀ bí ẹ̀bẹ̀ kẹ sọ bí ọ̀rọ̀ kẹjọ fikùn lukùn ntẹ̀bá wa bá bọ̀ kẹ jẹ́ kí n gbọ́ ṣùgbọ́n pé káwọn ọlọ́pàá ọkọ̀ déédéé filẹ̀ pé ókè ẹ náà ìdí nǹkan mẹ́ta tó yẹ ká fi múlẹ̀ o ìdí méjì fi múlẹ̀ o nípa báyẹn máa mọ́ ọ̀daràn yẹn lọ mm, mm, mm, òfin ìgbà wa láàyè bẹ́ẹ̀ ẹ̀ ń láti bá àwọn ẹbí yẹn sọ̀rọ̀ nǹkan tẹ̀yìn pẹ̀lú wọn bá jọ wá sọ bóyá ẹ̀ pẹ̀lú wọn náà lẹ́jọ́ máa wá pé ókè àtijọ́ come to an agreement o sọ̀rọ̀ mi ti yẹ ń sìn ẹ̀hẹ́n àwa ọlọ́pàá àwa mọ̀ kan fẹ́ ṣe tí máa gba ilé ìyànjú kẹ ṣe nìyẹn. iṣẹ́ òní dàrú mọ́ ilé ẹ fún wa ní ìtọ́nà ni àánú òsìtọ́ ẹ wá dákun ẹ gbòòrò wa rò. má jẹ́ rárí fẹsẹ̀ sí má jẹ́ rí jàdé àdùnmọ́ kó má ṣe tèmi má jẹ́ rárí fẹsẹ̀ sí i má jẹ́ rí ìjà ayé àdúgbò ndé arabalẹ̀ ni ọ̀rọ̀ tí ìjọ̀rọ̀ ariwo bọ̀dé bóòní bọ̀dé bọ̀dé àdúgbò ní sẹ́ńsì ọ bọ̀dé ẹ farabalẹ̀ èmi mọ̀nà Bùkọ́lá jẹ́ ọ̀fẹ́ èdè àgbo tẹ́lẹ̀ ń lò fún kọ́. wà á lé bàbá wà á lé bàbá. oúnjẹ díẹ̀ náà ló jẹ látàárọ̀. ìfarabalẹ̀ ò sí lóhùn ọ̀dẹ́ ọ̀dẹ́ orílẹ̀ tẹ̀sán ọ̀dẹ́ ọ̀dẹ́. oúnjẹ lẹ̀. bọ̀dá mi máa mú mọ́ra ọ̀dẹ́ bọ̀dá mi máa mú mọ́ra. bọ̀dá bàbá bàbá ah! yìí lọ́la o mi bàdà bàdà bàdà mi à. bàdà bàdà mi à bàdà mi. kí ló ṣe bàbá kí ló ṣe. bàdà mi bàdà mi. fi àwọn ìyá àti bàbá tẹ taran jáde ní ìgbẹ̀yìn dàpọ̀. ààrẹ kò mọ̀ ń pẹ́ ẹ kọ̀mẹ́rin tá a fojú òkun wí ní ọ̀jẹ́ ni a gbà ẹ wá dákun mo bẹ̀yìn. ẹ ṣeun ìyá wa ẹ wò ó wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ́ òṣì wọn ní bẹ̀yìn lẹ́bẹ́ ẹ̀ka ẹ dákun ẹ fi èdè nù ẹ foríjì wá a ṣẹ̀sìn yín lọ́dọ̀ọ́ ẹ̀tọ́ wa ní kábẹ̀yìn ṣe rí Bùkọ́lá tá à ń sọ̀rọ̀ rẹ̀ Bùkọ́lá ò mọ nǹkan kan ọ̀rọ̀ yìí kàn fẹ́ dàbí ìgbà tá a fẹ́ fi nǹkan kọ́ni lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ lórí ẹ dákun ẹ wá wò láti bí ọjọ́ mẹ́ta kan ní ìsìn Bùkọ́lá gan pa á lára ò gbádùn torí ara ọkọ rẹ̀ ọ̀yá àgbéká àròká ni wọ́n ń gbé ọkọ rẹ̀ kiri òun gan alára ńgbà táwọn ọlọ́pàá wá tí wọ́n wá mú para tó fẹsẹ̀ kọ ojú ti di báyìí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ògùn dá méjì ògùn dáràn kan tán tó lóun ògùn dá méjì ẹ dákun ẹ forí jì ẹ wò ó yóò dùn yàn ẹ dàgbọ́n sí ẹ fi èdè nù. ká lè bá sí ká lè bá sí ká lè bá sí tí o lè bí. àǹtí mi ẹ má sọ̀rọ̀ o. ẹjọ́ yín kọ̀ àǹtí mi tó wà láwọn yín kẹ́ ẹ̀ ń tà ní ẹ̀ ń tà tán ọmọ yín pa èèyàn ó pààyàn èyí náà tún wá ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ kí lẹ fẹ́ ká sọ ìgbà tẹ́ ti kí ẹ wá tún ẹ̀ ń tà ẹ wá wọlé ẹ wá fẹ́ máa bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ wo lẹ fẹ́ máa bẹ̀ ẹ̀bẹ̀ wo lẹ fẹ́ bẹ̀ ẹ pa odidi ìdílé kan ẹ bàjẹ́ tán. arákùnrin ẹ fi ìdí gbogbo ara. ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Hmm, ẹ fi ìdí gbogbo ara. ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ẹ wo gbogbo ẹ̀ jùlọ ẹ̀bẹ̀ náà la wá bẹ̀ ó ti wáyé ó sì ti wá nù. ẹ̀sà ìyáfi àfọ́nà ìyáfi àfọ́nà. ìdọ̀bálẹ̀ lè rí o. dídé dídé alẹ́ ìdọ̀bálẹ̀ Ah, dìde sẹ́ ẹ dìde ah, ìdọ̀bálẹ̀ tẹ̀ ń dọ̀ ẹ̀mí tiẹ̀ fẹ́ rárá. ìyáfi àfọ́nà. mi ò fẹ́. ẹ fi ìdí gbogbo ara ẹ dákun ẹ̀bẹ̀ olùbùkù lè wá abilẹ̀ à ń bẹ̀ mí sí kí lẹ̀ ń bẹ̀ mí fún kí ni kórí ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí ṣé ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ yìí sí ṣé ó máa jí ọkọ mi padà fún mi ni ẹ jẹ́ fi yé yín o ọmọ tí yóò lè pa ọkọ tèmi bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín kò lè pa bá mi délé ọkọ mi kó náà máa wà á lé ayé yìí òun máa máa ṣègbádùn ah mi nígbà àmọ́ kí tiẹ̀ yìí.

èmi lolórí àwọn káfíńtà àtijọ́ àti gbogbo iṣẹ́ àtẹ̀wò inú lé àwa tá a ṣe ni. àṣẹ tèmi náà ṣe nu o. iṣẹ́ tèmi náà ṣe nu lẹ́wọ́ apolóore ti wá ah, ṣé ẹ fẹ́ káwọn èèyàn jẹun aládùúgbò ni. bọ̀dá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ hmm. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ìran wa ìpààyàn. ẹ wà dákun ẹ forí ìbálẹ̀ wà. ẹ dìde ẹ dìde. ó dáa ẹni bùkọ́ lọ́mọ kankan nípa kú ọkọ mi bẹ́ẹ̀ ni kò mọ kankan pa ẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ rántí pé gbogbo àtàfàsókè yìí dóborí kó rántí pé tọ́ba yóò bá rí wọn tọ̀run wò wọn o bẹ́ẹ̀ni. mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ibi tí èèyàn sí láyé yìí ọlọ́run mi Elédùmarè wà bẹ́ẹ̀ tẹ̀pẹ̀ṣẹ̀ níbùkọ́ ọlọ́run mọ̀ kankan parí mo ti gbà mo gbà lọ́hùn sọ. So àmọ́ mo fẹ́ kẹ́ bọ̀ yí pé ẹ̀dá kan ò ní ṣe irú ẹ̀ yìí kó mu jẹ́ gbogbo ibi tó bá kù sí ọlọ́bẹ̀ lẹ́dùnmá yìí àfojú aṣebi wò. ṣe àdúgbò àdúgbò ẹ̀ bọ̀ bá àròtì ẹ̀ bọ̀ bá àdúgbò ẹ̀ so. Yes, there. Yeah, I'm too low. I'm too okay. Mo ń jẹ ni mo ń prepare lọ́wọ́ now. I'm sorry mi mi lè dúró jẹun. Ah, lè ń ṣe báyìí. Mo sọ pé máa fara mọ́ mi ni. Ah, mo rò pé wọ́n àti mọ̀lẹ́ náà ó ti tó. I mean, it's okay. Ah, kò tó nǹkan kan o. Kò dẹ̀ tí máa ṣe bí weekend weekend láti wà yìí. Eh? Now, manage and the return, yeah? So say. Ìwọ dúró ní báàgì náà, gbogbo yìí tá yìí náà. Ó fowó jẹ mí yà lóòótọ́ náà, mo kọ́ tí mo dẹ̀ fẹ́ dẹ̀ ló ń ṣe fún mi. Ṣùgbọ́n gbogbo òṣè máa ń fara mọ́ mi yóò dáa. Tí má tún ní kí n wá rí ẹwà lótì. Tẹ́bọ́ ní kan tún wá síbi bí wàá tún máa wo time. Ẹ eh? ṣé ò nífẹ̀ẹ́ mi ni? Àbẹ́ṣẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ yàn ni. Bọ́lá ti ẹ̀ṣẹ̀ kan ni kéèyàn lọ́ọ̀bù èèyàn bọ̀gán tó fẹ́ sọ fún ẹ ní pé ó máa pè ẹ́ gan kó má nífẹ̀ẹ́ mi ju bó ṣe yẹ lọ tó ṣeé ṣe kí mi má nífẹ̀ẹ́ tó bó ṣe lérò. mo dúró náà hmm, kí ni lẹ́yìn sí bá ṣe lẹ́yìn owó tá bá ṣe tọ̀ owó tí ẹgbẹ́ lè tẹ̀sùn yọ̀ mí pàápàá gan ṣùgbọ́n ó ní àwọn afiṣègùn kan gbogbo gbà ni ah! ilé máa tẹ̀sùn yọ̀ fún mi ti ẹ̀dá lọ́fi jẹ́ tún pé wò ẹ́ mo rò pé ẹ̀jẹ̀ kan tó jẹ́ kó tó jẹ́ kó tó jẹ́ fún mi. má jẹ́ rí ìjà ajé. òkunnú mà lèèyàn fi ń gbé tìta ọmọ yìí má kó bá mi. má jẹ́ rárá fẹsẹ̀ sí má jẹ́ rí ìjà ajé àdúró mọ́. ọmọ mọ́ra náà ni mo máa ń rojú yóò máa ń ṣe ọmọdé ẹ káàsán o ẹ kú tọ́jú ẹ o wọ́n wá ní ẹ ṣe wọ́n á fún o kí lẹ́yìn tún wá wá ṣe ẹ̀ẹ́dẹ̀ ti jókòó nílé. màmá ah, ah, mi ṣé ẹ fẹ́ kán wá wò mí ni. kò rí bẹ́ẹ̀ o mi ò ní kán má wàá wò ẹ o. Ah, ṣé ẹ ti sọ fún mi. sọ kí ni. bábí ẹni wọ́n sọ bẹ́ẹ̀ irọ́ ni bàbá mi sì gbọ́dọ̀ kú bàbá mi sì kú. ọ̀daràn pẹ̀lú àdúrà wa láti bọ́ ṣe é pẹ̀lú gbogbo èèyàn tí mo ń jẹ ọlọ́run bàbá ṣe yìí fún mi bàbá ṣe yìí fún mi ẹlẹ́dàá mi ò yé ojú mi ó ojú mi ah! bàbá mi sí nǹkan tó jẹ́ fún mi yóò máa dà bàbá mi sí nǹkan tó jẹ́ fún mi yóò dà dárí kan gbé àdáni kan fà ẹlẹ́dàá mi ayé pọ̀ ìyá yìí máa pọ̀ má jẹ́ rí ìjà ayé àgbàgbọ́ ó má ṣe tèmi má jẹ́ ìwà rẹ̀ fẹsẹ̀ sí má jẹ́ rí ìjà ayé àgbẹ̀mọ́ ó má ṣe tèmi koríko mi yọ inú ìjà ayé yọ wákàtí ẹ̀san tètè wá ké má ah, má jẹ́ kó sí kòtò òwe aláìṣe ò kíyà òwe kómi kómi gan. gẹ́gẹ́ bí àjọsọ wa èsì àyẹ̀wò nǹkan tí a ṣe fún ọmọ yín ó ti jáde. Ah, ẹ ṣe. but ẹ má bínú máa hàn ẹ jọ máa báwo ni kí ni ẹ ṣe ṣẹlẹ̀ gangan. títí ah, ẹ rí gbogbo ètí ètí wá sú mi báyìí ló má jẹ àrí wàhálà ó ní wàhálà pẹ̀lú àwọn ọlọ́pàá ni bó ṣe wá rí àwọn ọlọ́pàá tó ń bọ̀ báyìí tí ìbá fi dúró kó ṣe àlàyé fún un bẹ̀rù bójó yẹn bó ṣe sá nìyẹn sísá tó sá báyìí ó bá fẹsẹ̀ kọ bó ṣe ṣubú nù kọ́tà nìyẹn bó ṣe fojú gúngò rèé. èmi náà mo rò bẹ́ẹ̀ ṣe rí èsì àyẹ̀wò yìí ó jẹ́ kó wá pé iṣan tó di ojú yẹn mu ẹ wojú náà wò yìí ẹ pé funfun kan wà bẹ́ẹ̀ nínú funfun yẹn láti wá rí dúdú kan dúdú yẹn gangan la fi ń ríran funfun yẹn kẹ́dà bíi tó dilé mú lásán dúdú yẹn gangan ló ń ríran ṣé wàá rí iṣan tó wà látòrí dúdú yẹn mm. iṣan yẹn ó ti gé. o. ẹ wá wò ṣe rí ojú wa yìí iṣan tó wà ní ojú wa ó ṣiṣẹ́ dénú ọpọlọ lè tuntun mọ̀ sí pé tá a bá rí nǹkan á jẹ́ kí ọ̀pọ̀ wa mọ̀ pé nǹkan tá a rí yìí báyìí ló ṣe rí mm. ṣe rí iṣan tó wá gé yìí ó ti ṣàkóbá fún ojú yẹn màá wá rọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ tètè ṣàbẹ̀ fún wọn. ah operation. then iṣẹ́ abẹ tí mò ń sọ yìí àwọn ò lè ṣe mí báyìí òkè òkun náà tó máa lọ ṣe. ah lọ́hùn o. á dẹ̀ náà yín lówó díẹ̀. èló ló máa wá náà wá báyìí. Hmm, accommodation medical bill bíi five million péré. ah ah dókítà ìṣàánú mi bò mo ti fẹ́ rí i five million ó ní mo ti fẹ́ rí mi lẹ́nì kankan lọ́hùn mo ní ẹ ṣàánú mi ó ní bàbá àti kékeré ni bàbá ẹ ti kú ẹ ṣàánú mi. then ẹ kì í tí wàá sọ fún yín mà kí ni yìí kò gbọdọ̀ kọjá ninety days tó túmọ̀ sí pé láàrin oṣù mẹ́ta wọ́n gbọ́dọ̀ ṣe bí bẹ́ẹ̀ kọ́ ó lè ṣàkóbá fún ojú kejì. gbèsè rèé o lóhùn o mo ti fẹ́ rí five million bí wọ́n tà mí mi ò ká five million dókítà ẹ bá ń dọ́gbọ́n sí bí ẹjọ́ ìṣàánú mi. àwọn olè ṣe ní ìwòsàn mi báyìí ṣe rí bẹ́ẹ̀ pé wọ́n wá sí ìbáyìí mi tágbára wa mọ mi làdí ṣe dé. so ah! five million. tó wọ̀ mí sí i. Bọ́lájí nǹkan tó ń ṣe ẹ́ gan-an tó ń pòṣe tó kàn ń pòṣe látẹ̀ẹ̀kan mo bíọ́ bíọ́ bíọ́ ò fẹ́ sọ fún mi kí nìkan tó ń ṣe ẹ́. ẹ̀wọ̀n tí mi ti má ṣàlàyé fún yín kò lè yé yín ah, lè yé yín jàre. ṣé ọ̀rọ̀ kan wà tó lè sọ fún mi tí ò lè yé mi ṣá hmm. bá mi sọ̀rọ̀ kí nìkan tó ń ṣe ẹ́. ó dàntí mi ẹ jẹ́ ìbí nìkọ̀kọ̀ ṣẹ̀ṣẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ èèyàn rùn. mo tẹ̀ ṣe bọ́rọ̀ gidi kan ni kò ń ṣẹ̀ṣẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an mo fẹ́ gbọ́. ẹ wá àǹtí mi ó lọ́mọkùnrin kan sí mò ń fẹ́ Badmus ìfẹ́ Badmus lọ́kàn mi ó lágbára mo ti nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí jù tó bá níyàn nífẹ̀ẹ́ yẹn mo ti nífẹ̀ẹ́ Badmus jù ẹ wo àǹtí mi lẹ́nu jọ́ mẹ́ta yìí kí n má purọ́ mi ì rọrùn sùn oògùn oorun ni mò ń lò kí n bá lè sùn pẹ̀lú gbogbo náà mi ì sùn. ṣé kò nífẹ̀ẹ́ ni àbí ó máa ń nà ẹ́. àti mm, mm, mm, kò nà mí rí kò tiẹ̀ fọ́ kódà kò jájú wọ́n mi gan rí. ṣó wá ń kóbìnrin ni. ní ètè sílẹ̀ jẹ́ kò kó obìnrin rárá rárá. ìwọ náà ló sọ ń sìn wípé kò febi pa ẹ́ kò fìyà jẹ ẹ́ kò dẹ̀ ń kóbìnrin tá a bá sọ pé obìnrin tó ń kó ni ò jẹ́ ráyè tiẹ̀ kó wá lọ ní sùúrù fún kó wá rí pé nǹkan tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. ee eh, àǹtí mi ṣe ṣo mi lè lose ọmọkùnrin yẹn mi lè lose bad man so mo ti ní ìfẹ́ ju àǹtí mi. ó dìde kó lọ wẹ̀ tó ti yẹ sí i. lódò lẹ́yìn òdìdí. ẹ káàbọ̀ sórí ètò wa ètò bá a ṣe fẹ́ kó rí orúkọ tèmi ni Bọ́lá Babátúndé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò bá a ṣe fẹ́ kó rí a ṣàgbékalẹ̀ nítorí àwọn obìnrin ni mo nígbàgbọ́ pé ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tẹ́ ẹ fi ń wò wá kò ní di ètò tá a gbé sílẹ̀ ibi mo ṣe sọ lẹ́ẹ̀kan nítorí obìnrin ni. lórí ètò yìí a máa ń gbé àwọn èèyàn wá tájọ́ máa ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó kan àwọn obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n àmọ́ lẹ́ni yìí o àlejò ńlá la gbé wá ìyá wa ẹ ṣàlàyé fún un. ẹ ṣe olóòtú ẹ ǹlẹ́ o gbogbo ọmọ nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ọ̀dọ̀ yín ni mo sá wa o orúkọ tèmi ni Bùnmi Bàbálájé orúkọ ọmọ mi tí mo dẹ̀ torí ẹ̀ wá sí orí amóhùnmáwòrán yìí òun náà ń jẹ́ Bùkọ́lá ìrànlọ́wọ́ yín ni mo mà fẹ́ ṣàánú mi ọlọ́run mà ní jẹ́ra kò bá àdábá ẹjọ́ ẹlẹ́jọ́ mà ní di tiyín ọmọ mi ni wọ́n ní ó pààyàn àwọn ọlọ́pàá dẹ̀ mú wọn wá ń lé kiri ìgbà tán lé kiri ibẹ̀ ló ti ṣubú tó ti fojú gúgò ṣùgbọ́n ìgbà tán máa ṣèwádìí ọ̀rọ̀ yìí wọ́n rí i pé Bùkọ́lá ò mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹni tán dẹ̀ náà pa náà ń jẹ́ Bámidélé ìgbà tán ṣèwádìí ọ̀rọ̀ yìí tí wọ́n rí ojútùú ẹ̀ náà bá sọ pé Bùkọ́lá kọ́ ló ṣe àṣìṣe yìí o àmọ́ nǹkan ti bàjẹ́ tán kó tó di pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ nígbà tá a dé hospital tán máa yẹ ojú wò wọ́n ní ojú yẹn kò ṣeé ṣe níbí àfi tán bá gbé lọ sílẹ̀ òkun ilé òkèèrè tán wá fẹ́ bá wa gbé lọ yìí tán bá wa ṣèwádìí owó wọ́n ní á wa ní five million naira níbo ni kí n ti rí owó yìí ìdí rèé tí mo fi ságbàǹjarè wá sórí amóhùnmáwòrán kẹjọ kẹ ṣàánú mi o ẹ̀yin ọmọ nàìjíríà rere ẹ ṣàánú mi ojú òní tì yín o bójú bá tì mí ojú tì yín ojú ọmọ mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ ṣàánú mi o torí ẹ̀ mo ṣe sá wá bá yín o. ẹ ṣe gan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan tí ìyá wa sọ sílẹ̀ yìí kò tó nǹkan tó gbé tó gbé sáré fún gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà mo mọ̀ pé máa ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ràn wá lọ́wọ́ ọlọ́run á máa bù sápò yín ohun èlò ní five million kò tó nǹkan tẹ́ ẹ lè bá wa dá sí mo mọ̀ pé èèyàn kan sì lè gbé e lẹ̀ ẹ jọ o ẹ ṣíjú àánú wà wo obìnrin ẹ mọ̀ páwo obìnrin à ń jìyà gan lórí ọ̀rọ̀ tá ò mọwọ́ tá ò mẹsẹ̀ àní káàkó bá ń bẹ̀ ẹ ṣíjú àánú wà. ènìyàn lè gbàlù ènìyàn ò lè ṣẹ́bi láyé yìí o kó wá kẹsàn-án rẹ̀ ènìyàn tó ń ṣe ibi tó bá ń gbàdúrà fún iṣẹ́ ọwọ́ rẹ̀. ènìyàn tó ń ṣe tó bá ń gbàdúrà fún iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹ́rí yẹn o a máa ṣe pé ènìyàn tó bá fẹ́ ṣe nǹkan rè táyé bá ń ṣe pé fún òye ìṣọwọ́ rẹ. ẹ̀yin ni ẹ tẹ̀lé arábìnrin tí ó dúró. bẹ́ẹ̀ ni sà. Ah, ọgbà ah, bóyá eléyìí náà tún ṣe nínú owó tẹ̀ wá ṣe gbọ́. ẹ ṣe ah, ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́run àtúntì yín náà ṣe ẹ ṣeun o àdúrà yín á gbà ojú òní tì yín ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́run o eh, rọra o pẹ̀lẹ́. ẹ ṣe gan-an pìsẹ́ńtà ẹ ṣe o màmá. ṣe rí pé tòwà yìí ètò tó dáa ni láàrin ijọ́ mẹ́jọ sọ́sẹ̀ kan ewúye ta ti rí wọ́n mọ̀ pé kó tó pọ̀ṣù kan àbóṣù méjì owó máa ti wọlé dáadáa torí náà ni máa fi ń dáwọn èèyàn lójú pé kò sí ẹnikẹ́ni tó débi ètò wa yìí ó máa rẹ́rìn jáde ni. ètò tó dáa ni níbi tó sọ̀rọ̀ tó òpùrọ̀ dé bí n ṣe ń bọ̀ ta ọkùnrin kan ló fún mi lẹ́ńfílòpù yìí o àfi bí ẹ̀ ń pọ́n dúró dè mí tẹ́lẹ̀ àmì mi ò mọ ohun tó wà ń bẹ́ẹ̀ ah, o. ẹ tún ẹ tún máa bẹ́ẹ̀ wọ́n ṣeun adúpẹ́ gan lọ́wọ́ èló ni màá. ọlọ́run o three million Bukola three million three million three million three million. ẹlẹ́yà mi dúpẹ́ wo olúwa ṣe wọ́n o. o ọlọ́run o mo dúpẹ́ ọlọ́run. Ah, ah, ojú ẹ ti là ah, ojú ẹ ti là. ẹ gbàdúpẹ́. àṣẹ rí i ló wá rí i pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹ àǹtí Bukky ẹ̀yin máa ní bá sọ̀rọ̀ ṣẹ́rí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o ọ̀rọ̀ yín ẹ̀dẹ̀ tún máa fi lé ọlọ́run lọ́wọ́ tẹ́ máa máa ṣàdúrà dáadáa èmi nígbàgbọ́ pé gbogbo nǹkan lọ́lọ́run máa ṣe màmá ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o òbí mi o gbèmí jà ẹ̀dá mi á fi mi lẹ̀ hóhóhó omi ayé ti kún máa jẹ kó gbé mi lọ má jẹ rí ìjà ayé tí mo wá àdúró mọ́ o fífẹ́ adúpẹ́ fọlọ́run kọ́lá mi dà adúpẹ́ àlàáfíà ló ìyàwó mi olórí ọmọ ọlá àdá fún ẹ àtú ẹ apá ẹ àkó àṣeyọrí òní rí wàhálà mọ ibi dẹ̀yìn lóró ké ibi òtún lé òtún tó ṣẹlẹ̀ lórí ẹ máa mi lé ẹ ṣe ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ kúrò náà ojú ò ní tì yín o ẹ ṣeun gan adúpẹ́ sá o ẹ kú ìfẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. ẹ pẹ̀lẹ́. alẹ́ àná ni mo gbọ́ pé o dé amọ́lẹ̀ ti ṣú òun ni ò jẹ́ lè wá lálẹ́ àná mo wá láàárọ̀ ìmàkúkú dọ́dọ̀ pásítọ̀ mi àfàdó àjagun ṣọ́ọ̀ṣì wa ni mo wá láàjọ wá bì àjọ wá fàdó àjagun fún ẹ òun ni mo ṣe mú wọn wá. ẹ pẹ̀lẹ́ wa ẹ ra mọ́ ah, mi. ẹ pẹ̀lẹ́ hmm. olúwa ṣeun ẹ wo ọpẹ́ lókù yín kù o nítorí tí èèyàn bá ní ìjàkadì pẹ̀lú ìṣòro tí olúwa sì ṣẹ́gun ìṣòro fún èèyàn èèyàn láti dúpẹ́ ni èdúpẹ́ láàárọ̀ èdúpẹ́ lọ́sàn-án èdúpẹ́ lálẹ́ èdúpẹ́ lọ́gànjọ́ òru ìwé sáàmù orí kẹsàn-án ẹsẹ̀ kìíní gan sọ ó ní èmi ó máa dúpẹ́ tọkàntọkàn kódà èmi ó máa ròyìn iṣẹ́ ìyanu rẹ̀ fún gbogbo aráyé ẹ wo madam ẹ máa dúpẹ́ ni ọpẹ́ lọ́rọ̀ yín jẹmọ́ ẹ ká gbàdúrà. bàbá wa àti ọlọ́run wa ọlọ́run tó pọ̀ nípa àtàgbára. ọba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo alágbára ńlá tí orúkọ rẹ̀ kò yí padà a yìn yín lógo lórí ìdílé yìí pàápàá jùlọ lórí arábìnrin wa fún wípé ẹ wọn borí ogun wọn ògo ni fún orúkọ yín bàbá wa àti ọlọ́run wa a yín lógo ẹgbọ́ pẹ́kẹ́ ẹgbà ẹ̀yìn wa ní orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé ìdọ́wọ́ yín bàbá ẹ̀yà sí mímọ́ gbogbo ẹ̀mí tí a wá nínú Kristi tí a kò rí ẹ̀ kò dojú ìjà kọ wọ́n. ọlọ́run alágbára ọba tí ń dáàbò ẹ̀dá ẹ̀ ìránṣẹ́ yìí. àti ilé ilé ọmọ àti ilé ìyá ẹ̀ dáàbò máa àti bọ̀mà. látẹ̀kùn oúnjẹ mọ́nú ilé bẹ̀. mo wá bàtà tó bá káàdì mi ṣe bí ìrìnà wa òkè. àwọn ah, ilé ìrìnà wa òkè ṣé o ti bá mi rìn. mo ti rìn. sani yẹ o mo lọ wẹ tó kọlẹ. ẹ ká sùn ẹ ká sùn ẹ ká sùn ma ẹ ká sùn ah, ẹ ká sùn mi ò rò pé mo mọ ojú yìí rárá. lóòótọ́ ni ẹ tí ì rí ojú mi rí èmi ni Bukola tí wọ́n mú fún ikú ọkọ yín nígbà yẹn but later I wọ́n find out pé mi mọ kankan nípa ẹ̀. nǹkan tí mo wá rí fún mi pé mo ti rí ẹni tí ó pa ọkọ yín. ojú mi méjèèjì ni mo fi rí i tán wá ó ti rí ẹni tó pa ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni mo Bùkọ́lá jẹ́ ká fi ọ̀rọ̀ ẹni tó pa ọkọ mi yẹn sílẹ̀ torí ọ̀rọ̀ egbò tó sì dá sí mi lẹ́mìí kò tí ì jìnnà tábà tún ní ká tara bọ̀ ń sìn tọrọ ọlọ́pàá wa tún wọnú ẹ̀ àtúmọ̀ tó tún máa lè dí wa sí nítorí tọ́lọ́run fi gbẹ̀ jẹ́ ká gbàgbé ẹ̀ mo ti fi ọ̀rọ̀ mi mo ti fi mọ́ Ọlọ́run lọ́kàn mo ti gbà pé bó ṣe wọn ọlọ́run bá ló ṣe ṣe ọláì lórí bá mi délé ó dẹ̀ ti gbà torí ọlọ́run ló jẹ́ ká fi sílẹ̀. ẹ jọ máa ká gbàgbé ẹ ká gbàgbé ẹ ẹ mọ wàhálà tí mo gò fún ma nǹkan tójú mi rí pọ̀ gan mo wá rí ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn ẹ wá ní ká gbàgbé ẹ ah, ah. kò yí sí bẹ́ẹ̀ yẹn òfò ló ṣe ará yòókù ẹni kù ni ó ṣe nítorí tó lọ́run jẹ́ ká gbàgbé ẹ̀ má tún jẹ́ kí n tún máa ràrò sẹ́yìn mọ́. má jẹ́ máa rí fẹsẹ̀ sí má jẹ́ rí ìjà ayé àdùnmọ́ bó má ṣe tètè. bá mi kílé o bá mi kílé ẹ kọ́ mọ́ o. ìlú ìkọ́ tó lọ jìnnà mọ́mì ẹ má bínú mà ẹ jọ̀ọ́ kí o tó di wípé wúmà yẹn lọ tán ló jẹ́ kí n fẹ́ sáré sọ nǹkan tí mo fẹ́ sọ yìí wúmà láwọn tirẹ̀ tó padà dìnnà wà sọ ẹ wá lẹ̀ fọ ọmọ Ọlọ́run lọ́kàn mọ́mì ẹ má jẹ́ ká fi mọ́ Ọlọ́run kankan ìdájọ́ Ọlọ́run pẹ́ ẹ jẹ́ ká tètè ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa ẹ jẹ́ kí n lọ pé wúmà yẹn bá kan tó lọ. o ṣe o ṣe mo dúpẹ́ máa wọlé lọ tí má ṣe tó máa wọlé. ẹ ẹ pẹ̀lẹ́ sá mo bí yẹn ṣe rántí ojú mi dáadáa. Ah, ah, mo ṣe rántí dáadáa ṣùgbọ́n nǹkan tó gbé ẹ wá ló yà mí lẹ́nu ilé lélẹ̀ èkó kì í sọ ọ́fíìsì. Eh, ẹ máa bínú pé mo kàn bọ́ stage yìí bẹ́ẹ̀ sá ẹjọ́ mo dé ọ́fíìsì lóòótọ́ mo bèrè yín wọ́n wá ní èsì ń díútì àmọ́ mo ṣàbẹ̀bẹ̀ mo fa wàhálà pípọ̀ jọ kán fún mi ládírẹ́sì lẹ́yìn pé between life and death ni. life and death. Eh, mi ò mí ìnẹ̀bẹ̀ẹ́ èmi kàn sọ yẹn fún wọn kọ́ lè fún mi ní àdírẹ́sì lẹ́yìn. ok. ẹ ṣàṣe ẹ rántí ọmọkùnrin tó pa chief lọ́jọ́ sí tẹ́ ẹ̀ ń bi mí pé ṣé tí mo bá rí mo máa dààmú. case chief Bámidélé sọ̀rọ̀ àmọ́rántí mọ́rántí dáadáa. ṣàṣà ìdídé ni mo wà ní salon mi bọ́mọkùnrin ṣe wọlé pẹ̀lú obìnrin nìkan nìyẹn ó gbé wá ṣe wọn nígbà tí mo rí i ah, ah, lójú mi ò lè tàn mí jẹ́ yìí mo ṣáà wò ó bẹ́ẹ̀ ni mo ń wò ó àmọ́ ó kàn jẹ́ ọmọbìnrin yẹn lẹ̀ ó lọ ni ìmọ̀ àdírẹ́sì ń bọ́ ọmọbìnrin yẹn sọ̀rọ̀ mo ṣáà ń fi ọ̀rọ̀ oríṣiríṣi wá lẹ́nu wo ṣe gbogbo kò pẹ́ ló tún dé torí ohun tọmọbìnrin yẹn wá ṣe ò rárá mo ṣáà ṣe gbé ọmọbìnrin yẹn nìyẹn bí mi náà ṣe wọnú mọ́tò mi nìyẹn bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn mo ń tẹ̀lé wọn ní mo fi tẹ̀lé wọn débi tí wọ́n ń gbé kẹrẹrẹ nígbà mo kúrú bẹ́ẹ̀ mo pé ah eléyìí ò gbọ́dọ̀ pé mo bá gba ọ̀dọ̀ ìyàwó chief tí wọ́n pa lọ mo bá kálàyé bá lò fún wọn pé ẹni tí ó pọn ọkọ yín àti rí o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyá òní jẹ́ mí gbé o káyì tí wá nǹkan tá a máa ṣe sí o ìyàwó tí bá ní òun fa ọgbẹ̀rẹ̀ ọlọ́run lọ́wọ́ òun fẹ́ wàhálà òun fẹ́ kọkọ òun sùn re kọkọ òun fọwọ́ kan ṣe kínní kan ah, ah. so ọ̀rọ̀ tí ìyàwó tí ìṣá sọ kò dùn mọ́ mi nú nítorí mo mọ adúrú ìyà tí mo jẹ́ mo mọ nǹkan téèyàn ọlọ́pàá fojú mi rí nígbà tí mo rí pé wọn ò fẹ́ corporate èmi gbá ọ̀nà ọ́fíìsì ń lọ pé àfi kí n rí ilé ní kí n ṣàlàyé fún yín ká wá nǹkan tá a máa ṣe sí ká lọ́mọ ọmọkùnrin yìí torí ẹlẹ́ṣẹ̀ láti jìyà. Eh, no problem ní iwájú òfin no case is a dead case in as much tá a bá ní new evidence tá a bá sì rí àwọn òfin tuntun tuntun tá a tún lè ṣiṣẹ́ lé lórí ẹjọ́ bá pé ọdún mẹ́wàá kó bá kógun ọdún anytime lèèyàn lè gbẹ́jọ́ dìde àti pé ilé kò tiẹ̀ wá tí ì pẹ́ tó yẹn but from you i need a very quality assurance ṣé ẹni tó sọ pé orí gangan ló pa chief. Ah, excuse me sir ó dá mi lójú pa mi òun ni. ẹni tó wá gbé wá yẹn ṣé ara àwọn tó ti máa wá ń ṣerun ní sálọ̀n yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí ó ṣẹ̀ṣẹ̀ wá ń jọ náà. ó dà pé máa ń wálé kọ̀ọ̀kan máa ń wálé kọ̀ọ̀kan. máa ń wálé kọ̀ọ̀kan ok ìgbà tó lóò tírèsẹ̀ níbo ló ń gbé. ẹ nọmba forty àti tẹ̀bí ni. forty àti tẹ̀bí street hmm. no problem. ẹ ẹ wò sá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣe ní kíákíá ẹ má jẹ́ kí ìyá jẹ́lẹ̀ dá mi o. ẹ tí àwọn ọlọ́pàá nídìí náà lọ ti ṣe yìí a ò lè dáṣẹ́ wa ṣe láì jẹ́ pé bóyá bá ní information tá a máa ṣiṣẹ́ lé lórí àti ní information báyìí èmi náà dẹ̀ mọ̀ bí mo ṣe máa gbé dọ́dọ̀ àwọn tó tún jọ̀gá wa tí wọ́n á lè mọ̀ nǹkan tó máa ṣe lórí ẹ̀ meanwhile mi ní fẹ́ kó lọ síbẹ̀ rárá ká má torí pé àbúrò rí pé mo dẹ̀ ti mọ́lé ẹ̀ àbí ìyà tó ti jẹ mí àbára ń ta mí nànànànà ó ti fàṣẹ fún àwọn àǹsìn wọn ní abá ti fìgbẹ́lẹ̀ fagbépo a máa ń filẹ̀ fún ni àwa dẹ̀ máa mọ nǹkan tá a máa ṣe it's getting sin no problem i really welcome your presence thank you very much. lọ́dún ẹ má jẹ́ kí ẹ jẹ́ mi o ẹ mọ ìyà tó jẹ nígbà yẹn ọpẹ́lọpẹ́ lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dàgbé. àdúpẹ́lọpẹ́ ọmọ oyè oríṣi bá a ṣe fẹ́ no problem. ẹ dá mi má fi mi lẹ̀ hóhó. wákàtí ẹ̀sán ẹ̀sán wá dé òbílẹ̀ jẹ́ rọra. Cerca. Ẹ̀sán wáké, òfìlẹ̀ jẹ́ rọra, ilẹ̀ mú lọ. Ṣé kí Because every time báyìí ni máa ń fi sínú àdúrà, ń gbé kọ́lọ́n kó jò, kó fi ẹ̀ṣẹ̀ adé orí mi, tí mo dẹ̀ dúpẹ́ pàdùn ayẹyẹ tí wàá ń fairness mo kàn fẹ́ràn ẹni láti lẹ̀ ni pé táyé bá wà ká jọ pàdé ká ṣe fàájì ká gbádùn ara wa ó tán bọ̀ nísìnyí bọ́lá títọ́ mo nífẹ̀ẹ́ ẹni pé mo sọ bẹ́ẹ̀. òótọ́ ọ̀bẹ ni mo sọ fún wa pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òótọ́ ni pé mo nífẹ̀ẹ́ but um, mo sọ lẹ́ǹkan ìgbà tí wọ́n kọ́ máa mí tẹ́ mo kàn fẹ́ràn ẹ̀ ni àmọ́ gbogbo ṣe wá ṣe àwọn ìṣesí ẹ̀ wà sí ẹ̀ ìṣọwọ́ sọ̀rọ̀ ẹ̀ pàápàá nǹkan tó máa ń bá mi sọ́ngbà mi mo rò pé tèmi náà bá lè farabalẹ̀ tí mo gbà kémi àtijọ́ wà báyìí mo mọ̀ pé gbogbo ìgbésí ayé mi àtúndàjọ báyìí lọ. Bratito, mo ń fàsìkò sọ fún mi pé láìpẹ́ láì jìnnà òrùka ìgbéyàwó láti ọwọ́ èmi á wọ inú ìka ẹ̀. Oh my babe. send someone? Uh, I'm sure I'm on my money. Okay. I'll pay here. Okay. Wákàtí, wákàtí ẹ̀sọ́, wákàtí, wákàtí ẹ̀sọ́. mo ní ìgbàgbọ́ pé ìwọ ni ọ̀gbẹ́ni Badmus bad nurse kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. very good wọ́n ṣe pàtàkì láti bá wa dé àgọ́ wa. ṣé kò sí kí ló ṣẹlẹ̀. àwọn ọmọ ẹ̀fọ́ sùn palẹ̀ ní. ó dẹ̀ ṣe pàtàkì láti má sọ nǹkan kan mọ́ báyìí torí pé ohunkóhun tí o bá sọ ń sìn ní a lè lo ẹ tí o bá délé ẹjọ́ arresting. bọ́dún bá mi sọ̀rọ̀ ẹ̀dá ìgbà mi ẹnu lọ ti sùúrù ọ́fíìsì bá mi sọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹjọ́ ọ́fíìsì àti ti èmi ni àwọn àkànṣe. ìwọ náà ń lọ pẹ̀lú wa. jọ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ dábọ̀ ẹ̀ lọ́nà ìjọ ọ́fíìsì àti ti sọ̀rọ̀ máa ṣe mú lọ ẹjọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹjọ́ mo ní kí ẹ máa mú wa fún mi pé mi ò ní ìdánwò ah, ah èèyàn kọ́kọ́ wà báyìí pé ọmọ òun rìn kiri o òun fẹ́ fi tó máa ti máa lọ máa pass time ẹ wá fi pọ̀dọ̀ mi lẹ fẹ́ mu wá it is not done tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ professionally kó wá sí ọ̀dọ̀ mi kó gba form kó filẹ̀ kó dé sọ iye ọdún tó fẹ́ lò pẹ̀lú mi then á bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀yin bàbá mi lọ máa gbọmọ wá mi ò ní ìdánwò. kí ló tiẹ̀ ṣe wọ tó jálágídí ọmọ báyìí ṣé ńgbà tí mo ti wá sọ fún yẹ pé ọ̀dọ̀ ẹ ló ń o gbà sí mi lẹ́nu. mo ti gbọ́ mo máa mi ẹjọ́ mi fi ọlọ́run bá bẹ̀rù ẹ má bà mí gba ọmọ. kò burú mo ti gbọ́ ọ̀gá aṣẹ́ ẹ má bínú o hmm. ó bá dẹ̀ díjọ́ monday á wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ah, ẹ ti ya múdètì fún. kí ló fẹ́ máa jókòó ṣe ń lé. <sighs> mo ti gbọ́ ẹ kí ni kí n fún yín. mi ò jẹ́ nǹkan kan mo ti jẹun tó kù ń lé mi. I wish I had someone. Hello? Ah, ẹ káàsán sá. Ṣáàfíà lè wà. Àdúpẹ́ fọlọ́run èyí ń kọ́. Ẹ ẹ It's mú. Ah, mo máa ṣe no, Mo máa ṣe o. Ok. Mi No ní pẹ́ lọ́dọ̀ mi. Ẹ ṣé gan-an. God bless you, sir. Ẹ ṣé tanú mú. orí mi ò. tí mi ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sí mi nígbà kan gbèmí jà ọmọ tó pààyàn sí mi lọ́rùn tó fẹ́ẹ́ di ẹjọ́ mọ́ mi lọ́wọ́ báyìí. ẹ̀dá mi ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ó máa ń yá nírú yìí ṣé ìṣepọ̀ wá bẹ́ẹ̀ ní. omi ayé ti kún. mo rí dùn wọn lọ tọjú ẹ̀sán tó bá ti yá kò ń gbá èmi náà máa tẹ̀lé ẹ lọ́dà ẹ jẹ́ kí n dé ẹ gbàgbé yá ọdẹ wo kó pa ọmọ yẹn dẹgbẹ lómi ò bẹ̀rù Ọlọ́run o. ẹ pẹ̀lẹ́ ìyá wa ọdẹ lára yẹn sí. mo ti dúpẹ́ fọ́lọ́run. èmi fẹ́ béèrè ìbéèrè kan sí méjì tó máa lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí tá à ń ṣe lọ. mo rí i pé nígbà tí a mú Badmus jáde níjọ́ yẹn ẹ̀kọ́ kan ṣẹlẹ̀ sí ṣe pé òun kọ́ la kọ́kọ́ mú jáde àkọ́kọ́ mẹ́ni àkọ́kọ́ jáde Bùkọ́lá sọ pé òun kọ́ amẹ́ni kejì jáde Bùkọ́lá sọ pé òun kọ́ bọ́ńgbà tá amẹ́ni kẹta yẹn jáde tí ojú ẹ̀yìn pẹ̀lú Badmus tó ṣe mẹ́rin àkọ́dé lórí tẹ́ ẹ ṣe ah tẹ́ ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ dákú àwa ní ká béèrè pé kí nìkan tẹ́ ẹ rí kí nìkan tẹ́ ẹ rántí tó lè farú nǹkan tó ṣẹlẹ̀ yẹn. ẹ ṣeun ọ̀gá ọlọ́pàá á rí bẹ́ẹ̀ àti pé kò jẹ́ jóun ṣé ẹ rí ọkùnrin tí wọ́n mú jáde tí mo rí i ó ti ṣe mí lóore rí o. bí báwo. àkókò kan tí ojú ń yọ Bùkọ́lá lẹ́nu tí wọ́n gbé wa lọ sí orí tẹlifíṣàn bá a ṣe ń jáde nínú ilé amóhùnmáwòrán yìí kò ń gẹ́lẹ̀ mi àtọkùnrin yìí ṣe ló bá ní à ẹnlẹ́ máa kú ọ̀rọ̀ ọmọ òun náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ ìrànlọ́wọ́ tóun lè ṣe fún yín tí tòun rè títú tèmi máa tú ìwé ló di three million check ó wá yà mí lẹ́nu pé ah, èèyàn kan ṣo ní five million tá à ń wá ló gbé three million kalẹ̀ ó dẹ̀ ṣe fún mi èmi bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ló bá lọ ṣùgbọ́n nígbà tí wọ́n wá mú ọmọkùnrin jáde ní sẹ́ẹ̀lì tí Bùkọ́lá wá ń sọ fún mi pé òun ló pààyàn ah, ah, rárá ojú mi ò fọ́ mo dẹ̀ mọ ohun tí mò ń ṣe ọmọkùnrin tó fún èmi lówó òun lélẹ́yìí three million kì í ṣe ọmọdé owó èmi ò dẹ̀ níjòyè àfibi sú olóore. <laughs> ẹ ìyá wa ṣé mọ̀ pé méjì méjì lèèyàn máa rìn because ó ṣeéṣe kó jágbé bóyá ẹ ti rí ẹnìkan tó jọ badmus yẹn rí tẹ wá ń ṣì wọ́n gbé fúnra wọn kó má lọ jẹ́ pé ọmọ ọba lẹ́ ń gbé fọ̀sùn ọ̀tọ̀ lẹni tẹ́ rò pé ẹ rí ọ̀tọ̀ lẹni tẹ́ rí ṣé ẹ rò pé bóyá ẹ ṣàṣìṣe kan láàrin yẹn. rárá ọlọ́run ò jẹ́ o mo dá ẹni tó fún mi lówó mọ̀ badmus yẹn gangan lẹ́nu tó fún mi lówó. máàmì hmm. máàmì ẹni tẹ́ máa ń sọ yìí ọ̀daràn máa ní ṣé rántí story kan tí mo fún yín pé mo lọ wáyàn kan níbì kan tí ó jẹ́ pé ọmọkùnrin ni mo rí tó pa ẹni náà tó jẹ́ pé ọ̀rọ̀ yìí gan fẹ́ rán mi lọ sí ẹ̀wọ̀n ọ̀sán gangan ọ̀daràn kan bẹ́lẹ̀ lélẹ́yìí o kò ń ṣe ní tẹ́ ẹ mọ́ o bó <laughs> ṣe ń tán sọ fún mi mo rí pẹ̀lú ojú mi méjèèjì báyìí ni màámi o. bóyá mo jẹ́ ọmọdé àbí bèbí ni mí mi ò mẹ́ni tó fún mi lówó mo ní Badmus ló fún mi ní three million check ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé òun lẹ́nu tó pààyàn kò ń ṣòun o o kàn lè rò bóun ni mi ń ṣọmọ kékeré. ok ẹ jẹ́ kí n tó bi yín ní ìbéèrè kan nígbà tí ó fún yín lówó yẹn tàbí kó tó fún yín lówó ǹjẹ́ ìgbà kankan wà tí ẹ̀yin àti Badmus yẹn tẹ́ tún ti ríra yín bóyá kó tó fún yín lówó àbí lẹ́yìn tó fún yín lówó tán. mi ò mọ ilé ẹ̀ débi tí màá lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá a ṣe ń jáde ní ilé amóhùnmáwòrán bẹ́ẹ̀ ló jáde sí mi lónìí à màmá èmi náà rí wàhálà yẹn kú ọ̀rọ̀ ọmọ àmọ́ nǹkan tí mo lágbára láti ṣe fún yín rèé bó dẹ̀ ṣe fún mi níwèé yẹn tó lọ ń bá jà wò ni mo rí i pé three million náà sínú chẹ́ẹ̀kì yẹn. ok ó dáa ẹ ṣe àdúpẹ́ ẹ ẹ ṣàfara yín balẹ̀ dáadáa ṣe gbọ́ kẹjẹ kára yín mókun tàbá tó nídìí nǹkan kan láti bí àwa tó mọ̀ bá tó ṣe máa dé ọ̀dọ̀ yín ẹ ṣeun. ẹ má bínú sá o ẹ jọ ṣe lè fún mi ní àyè bí ò ti ẹ̀jú ṣẹ́jú kan lọ kémi àtọkùnrin yẹn ká fojú dúrin jú báyìí mo ní gbólóhùn ti fẹ́ bi léèrè. ẹ màmá mi lè fọwọ́ yẹn sọ̀yà pé ó máa ṣe é ṣe ṣùgbọ́n mi ò tún lè sọ pé kò ṣe é ṣe ṣùgbọ́n ẹ ṣàjẹ́ kára yín yanu tára yín bá yá mo mọ̀ tàbá máa ṣe lórí àmọ́ ṣẹ́gbọ́n ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ kí mi máa lọ. ẹ ṣe sá o ẹ ṣe o ẹ káàbọ̀ ẹ ṣe o màámi hmm? ẹ ṣáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ pé tíyàn bá ti ń dàgbà ìgbà míì ẹ ṣáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lọ́mọkùnrin tèmi ń sọ fún yín ọ̀daràn pọ́ńbélé ni o. òkọ́lá èwo ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé mo ti dàgbà ju ọjọ́ orí mi lọ ah. àbí mo wá ń ṣe ahọ́n ni. wákàtí mo lẹ́ni tó fún mi ní jẹ́ẹ̀kì tírí mílíọ̀n tá a fi ṣojú ẹ̀ rèé òun lọkùnrin tó mú jáde yẹn. wákàtí ẹ̀sán wo ohun gbogbo àti gbà gbogbo ohun gbogbo lásìkò wà fún ohun gbogbo pátá ló gba gbogbo rẹ̀ ènìyàn lè gbàlù bọ́sà ó fẹ́fẹ́ fọ́ ènìyàn ò lè jẹ́rẹ́ mi láyé yìí kó wá kẹsàn-án rè. wọ́n lè mi. ó tọ́ ni èmi ni mo ní kí ọlọ́pàá yẹn jọ pé mo fẹ́ kí ojú èmi àti méjèèjì mo ní gbólóhùn aṣọ pẹ̀lú ẹ jọ sàn ṣé òótọ́ ni nǹkan tí wọ́n sọ pé ẹ̀yin lẹ pa arákùnrin tó ń wí. òótọ́ ni èmi ni mo pa. láyé tí mo wá èèyàn mà ṣòro jẹ rè ẹ má bínú ẹ kí ló wá fà tó fi wá jẹ́ ẹ̀yin gan-an náà lẹ tún wá fún wa lówó tó pọ̀ jù tá a fi ṣe ojú Bùkọ́lá yìí. ṣẹ́rí mo gbàgbọ́ wípé ọ̀nà tó dọ́kà kó máa rìn kò ti wà wájú ẹ̀ báyìí ọ̀nà tí mi máa rìn ni mo rìn yẹn mo dẹ̀ wá rí pé ọ̀nà tí mi rìn ó ṣàkóbá fún arábìnrin torí pé nípasẹ̀ pé rò pé ló ṣe ohun tó ṣẹlẹ̀ yẹn làwọn ọlọ́pàá fi lé e. tí n tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ sí mo ṣe wò wípé kí mi náà lè free conscience mi kó má bàa ru ẹrù tí ó mọ̀ nípa ẹ̀ mo ṣe kówó yẹn wá tó bá ṣe ṣe tó bá gbádùn ojú yẹn inú mi á dùn mo dúpẹ́ fọlọ́run pé ó ti ríran padà. any further question. kò sí ìbéèrè kankan mú mi bá nǹkan tí mo fẹ́ béèrè náà lọ́wọ́.

kò necessary kò sí nǹkan tó máa let's go. àní kí ló dé ṣẹlẹ̀ o tẹ́ rọra ilẹ̀ ń yọ. adéláyé tán o lóògùn bá dé ọjọ́ tá a bí wa àbí mọ́ wa adẹ̀ ti rin bí mọ́lẹ̀. kí ló wá dé náà dẹ́gbẹ́ àdámọ̀ gbé pẹ̀lú bí. àní kí ló dé ṣẹlẹ̀ o dẹ́gbẹ́ àdámọ̀ ń pè bí ṣe wa. ojú wọn wá pọ́n roro lọ́ba máa ṣe bí o. ọ̀jẹ̀ tí ó pani a ò ní rẹ́ jẹ́ lẹ́nu rẹ̀ kò sígbà tí bá fẹ́ jáde mo máa ń forí mi ní a máa dẹ́ kí n ṣe. èmi ni mo kà bàbá yìí. ah mọ́mí wáì kí ló dé ẹ má ṣe bẹ́ẹ̀ kí ni dáàdi ṣe ọ́ bíbí bá bí. mímọ torí tiẹ̀ náà nù omi torí tẹ̀sí kọ́ ooo. Hmm. Um, Miss Bamidele ẹ eh, ní sùúrù fọkànbalẹ̀ mo fẹ́ kí ẹ ṣàlàyé mi tí ó ṣẹlẹ̀ gan-an fún mi kí ni mo ti máa ṣẹlẹ̀ lórí o. Ah! lọ́yà mo wo ìwà ìtìjú mo wo ìwà ìdọ̀tí ọkọ mi ka ọkùnrin mọ́ mi lórí. Ah! èmi náà mọ̀ pé bó ṣe máa rí rẹ̀ kọ́ mi ò sí ilé níjọ́ tí mò ń sọ yìí ó rìnrìn àjò ni bí mo ṣe gbà kó ni wálé níyẹn láì mọ̀ kó máa dé níjọ́ yẹn ẹ́ mo ṣe ká wa mọ́ nìyẹn ọ̀rọ̀ yìí dẹ̀ dìjà láàrin mi àti ẹ̀ mọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ọkọ mi ò gbọ́ tó bá ti jẹ́ pé ó jà síta létí méjì gbàgbọ́ bí wọ́n bá wa dá sí wọ́n bá wa parí ẹ̀ amọ́jànú lọ́kọ mi ń bá mi jà. ẹ má bínú èmi náà ti gbà pé mo ṣàṣìṣe àṣìṣe ńlá pàápàá ni tí ò yẹ kétí méjì mẹ́ta máa bá yàn gbọ́ àmọ́ àtìgbà tọ́rọ̀ yìí ti náà ni mo ti ń bẹ̀yìn mo sì tún bẹ̀yìn náà nítorí tọ́ náà kẹ́tì ẹ̀wọ́ làwọn alágbàríkà tó wà láàrin wa èmi náà jẹ́ sọ́ṣọ́rú ẹ̀ṣọ́rò mọ́ torí ìtọ́ lọ́hùn mo fi bẹ̀rẹ̀ ẹ̀jọ́ ẹ dáríjì mi ẹ dáríjì mi èyí mo ń bẹ̀rẹ̀ ẹjọ́ torí pé ọlọ́pàá láti ẹjọ́ mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ ẹjọ́ ẹ máa bínú èmi bí èmi èmi tó ṣe irú nǹkan báyìí mo ti máa fi wọlé ọlọ́run sùn. Thank Daniel Busayo, Bùsáyọ̀ wọ́n lọ wọ ẹni tó ń kọlẹ̀ kù. ẹ káàbọ̀ sà ah. ẹ rẹ sí. Ah. Ah. ẹ ká sọ. ọ̀rẹ́ mi àbí àmọ́ mi lẹ ṣe léyìn. ẹ kújọ́ mẹ́ta. báwo lè yá mi. dáadáa ní ojú yìí. ẹ ojú mi mà nìyẹn. ọmọ yín tó sà. àdúgbò lọ́dọ̀ náà mo jókòó sílẹ̀ gbádùn. bẹ́ẹ̀ kí n fara mọ́ owó wa náà kọ́ níṣẹ́ orí àmì olódodo tó wù ú mo fẹ́ dání mo tútù wọ̀ pé ilé mi gbọ́dọ̀ lọ bí kankan. ìyẹn ló fi dókòó tì. ìyẹn náà dá bámidélé ó ṣẹ̀ mí ó kì í ṣèyàn dáadáa ó ń ṣọ̀rẹ́ gidi. kí ló ṣe. kí ló ṣe sọ fún mi kí ló ṣe ṣó yẹ kí ọ̀rọ̀ owó wà láàrin èmi pẹ̀lú ẹ̀ kó wá jẹ́ lọ́ọ̀yà ló máa bá wa bá wa dà. ṣé nǹkan tí wọn náà ṣe dáa ni ọ̀rọ̀ business a gbọ́dọ̀ fi sọ̀rọ̀ rẹ̀ dé owó àti gbé owó ti wà lọ́wọ́ ẹ̀mú dùkú àti mi ò rọ́jà ra mi ilé kankan tó dáa ni mo mọ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹni. ṣé lọ́ọ̀yà ló wá ń kàn kí lájọ́ rẹ̀ fún tẹ́kí sọ kíní fún ẹ tó bá wà lọ́wọ́ oníṣòwò tó tún rí ọjà tó ń lè rà tó lè sáré mú nǹkan kéékèèké kan wọlé á kówó sí i mo sọ fún ẹ pé mo sáré fi ṣe business ni kò wá torí ìyẹn kò wá nítorí àwọn ará ẹ̀mí kan máa kọ lẹ́tà sí mi. ṣebí jọ́ tí mo tó wá bẹ́ẹ̀ lójú sọ mi kò fowó ṣe business èmi ti expect pé ni. láì ṣe mo sọ fún ẹ dọ́yẹn ọ̀rẹ́ ni wa kọ́bọ̀ tó yọ báyìí ètò bá rí ń bẹ̀ tiẹ̀ ni. mo mọ mo mọ bọ kò yẹ kó dé level yẹn kò yẹ kó dé level yẹn ó dùn mí gan ó dùn mí gan. ó dẹ̀ mí náà kò ṣe bẹ́ẹ̀ fẹ́ mi náà. ẹ̀ẹ́n ó dà owó ẹ̀ ebi seven million ni seven million seven point five nìyẹn mo tún fi five hundred lé ìyẹn kọ́. ara mi <laughs> wo má jẹ́ kí inú bí ẹ tí mi ìbá ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ ò ní tètè sanwó. kí ló dé tí mi ò ní san mo jẹ́ nìkan ti tẹ́lẹ̀ ni. mo dá àjẹ mo ti sọ fún lọ́ọ̀yà pé ọ̀rẹ́ mi nìkan kọ lẹ́tà lásán nìkan sọ̀rọ̀ kọ́tù ọ̀dọ̀. kó kọ̀ kọ́ lẹ́tà. mo kọ́kọ́ ẹ̀kọ́ ni. ẹni wo ìfẹ́ wọlé lèmi náà fi ṣe fún ẹyẹ mm. kí wọn náà fi yẹn náà ṣe ara rẹ ni. má wọlé yìí mo ti rí Àtúndé pẹ̀lẹ́ ah. jẹ́ kan fún ẹni kankan. wo jẹ́ pé mi máa lọ àápàdé gílọ́ọ̀bù rọ̀lẹ́ ojú ń kọ́ mi gan mo ń lọ bi kan mo kàn ní sáré mú chẹ́ẹ̀kì ẹ̀yà fún ẹni. ẹ máa gbádùn pẹ̀lú mọ́mí lé. o ṣe o ṣe o ṣe. wọ́n yàrá ìwà sí gílọ́ọ̀bù. wá wá wá wá. ó dàbọ̀. láìjì ṣírùwà tẹ̀lé ọmọ ìṣúlẹ̀ ìdáṣà ọgbọ́n rẹ̀ ń ṣe wọlé ìsìn ẹ ṣojú fún bí ẹni pé kò tiẹ̀ sí nǹkan kan láàrin wọn ṣé ó wá lẹ́tọ̀ọ́ kí n kó rẹjọ́ bẹ̀ yẹn kí n bẹ̀rẹ̀ sí ní máa rò fún ọ̀rẹ́ yín ẹ ju ẹ dáríjì mi ẹ dáríjì mi ti gbà ṣiṣẹ́ mi mi ní ṣerú ẹ̀ mọ́ ẹ jọ. ìyàwó oníṣìná bí òpara ẹ̀ yóò pọ̀ ọkàn. Ah! ìyàwó ilé oníṣìná bí ìpara ẹ̀ yóò pọ̀ ọkọ. ìyàwó ilé oníṣìná bí ìpara ẹ̀ yóò pọ̀ ọkọ. ìyàwó ilé oníṣìná bí ìpara ẹ̀ yóò pọ̀ ọkọ. ìyàwó ilé oníṣìná bí ìpara ẹ̀ yóò pọ̀ ọkọ. ó ṣe dáadáa sí mi nínú ilé mọ́. Ah! bó ṣe dijọ́ kan nìyẹn. ẹ barista bello mo fẹ́ kó orí mi láàárọ̀ ọ̀la gbogbo tó bá ń ṣe kọ́kọ́ drop ẹ̀ kó máa bọ̀ má ti lọ kọ́ọ̀dù mo fẹ́ rí ó wà very important jọ ok màmá retí ẹ o ṣe. òbílẹ̀ jẹ́ rọra ilẹ̀ ń yọ̀ ọ́ wákàtí ẹ̀sán ẹ̀sán wá dé. ẹjọ́ nítorí tọlọ́run. ọlọ́run bẹ́lẹ́dùnmarè á fún yín ṣe àdúrà tí yín àgbà ìjọ ẹ má disappoint mi ṣé tí ẹ mọ nǹkan tó ṣe tí mo fẹ́ jẹ́ kẹ́ mi fi pa. madam reason tó fi fẹ́ pa ẹni kò kàn mí ok kò sì mọ̀ pé tí wọ́n bá nìkan tó dá lọ́wọ́ kò lè gbàdúrà kó ń lùzẹ̀ alright ọtí epo ọ̀rẹ́ pọ̀ lọ́rọ̀ yín àtẹ̀mí nǹkan tó wà láàárín kò kàn mí ọtí gbéṣẹ́ fèmí ok kì í ṣe ni ẹ ṣe gan ó dà o. inú kó yẹ pé bí ọmọkùnrin fẹ́ lé mi jáde inú ilé yìí abọ́ máa yọ orúkọ ọmọ mi kúrò nínú owó yìí ìdí nìyẹn tí mo fi gbé gbèsè tí mo gbé torí ọlọ́run bí n bọ̀ tó ti. Mr. Um, Bamidele kẹ́ni máa wo ní ọjọ́ tí wọ́n pè mí yẹn báyìí nù. tí mo sọ pé kò rí mi fún ni pé ó máa bá mi ṣiṣẹ́ kan léni léni ó dẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀yìn náà léni mo fẹ́ kọ́ kọ lẹ́tà sí ọ̀rẹ́ mi kan ni pé mo fún títí di on twenty five tí ò bá dá owó mi padà màá gbé lọ ilé ẹjọ́. Ah, chief èwo nínú àwọn ọ̀rẹ́ yín. ẹ inú àwọn ọ̀rẹ́ mi ò mọ̀ yẹn bọ̀ tó náà máa ń ta mọ́tò bíi tèmi ni ní tó ṣẹlẹ̀ ni pé mo kó mọ́tò fún un ó dẹ̀ ti ta tí mo mọ̀ pé ó ti ta ni kó dẹ̀ dá owó mi padà ó kọ̀ ó wá fẹ́ sọ di ọ̀rẹ́ sọ̀rẹ́ ṣó mọ irú nǹkan bẹ́ẹ̀ kò dẹ́n sọ owó kékeré so mo wá fẹ́ kó bá ń kọ lẹ́tà sí lẹ́tà tí ní kò kọ sí i kò ṣe pé mo ní kó gbé lọ ilé ẹjọ́ bọ̀ kí nǹkan fi halẹ̀ mọ́ kó mọ̀ pé ó yẹ kí téèyàn bá jẹ́ ẹ̀ lówó èèyàn san ni. tí màmá gbọ́ yín chief ohun tí ẹ̀ sọ ni pé ká kọ lẹ́tà yẹn fún un ṣùgbọ́n ká má gbé gbèsè kankan. Mm, mm, mm, ẹ má gbèsè kankan lé lórí ọ̀rẹ́ mi ni ó kàn fẹ́ fi halẹ̀ mọ́ ni kò ń sẹ́ni tí mo lè gbé lọ ilé ẹjọ́ ọ̀rẹ́ mi gidi ni. chief kí ni orúkọ ọ̀rẹ́ yìnyẹn gangan. ẹ babájídé ló ń jẹ. ṣé táàmù tí ẹ jẹun kó mọ́tò fúnra yìnyẹn ṣé ìwé kan wà láàrin tẹbi tó dàbí agreement form láàrin ẹ méjèèjì. àpòlọ ah, ọ̀rẹ́ mi lèèyàn ṣé màá tún máa ní agreement torí pé mo kó mọ́tò fún mi ọ̀rẹ́ mi gidi ni mo kàn ṣe fún pé ká fi sọ̀rẹ́ ni kó náà rí jẹ kémi náà rí jẹ torí pé gbà yẹn kò sí nǹkan kan mọ́ pátápátá fún ojú tẹ̀ ti ọ̀rẹ́ mi kò tì mí ṣùgbọ́n kó yẹ ẹni tí ò lójú tì nìyẹn kí nǹkan fi halẹ̀ mọ́ ní ìbò ti pọ́rọ̀ pé kíní. Mm, chief sẹ́rí business ó kọjá tẹ́ ẹ̀ fi ṣe familiarity ṣe ń gbọ́sà sẹ́rí ó yẹ kí ìwé kan wà láàrin méjèèjì ìwé ìlú máa dúró máa dàbí transactional evidence láàrin ẹ̀rín méjèèjì tó tábà lọ fún ìwé tó bá lọ́wọ́ gba ọjà lọ́wọ́ ìkílẹ̀ fẹ́ ṣe. láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ <laughs> o gbọ́ nǹkan tí mo wí ni àti dán ta mọ́tò ni irú èèyàn gbọ́dọ̀ sọ kí fẹ́ gbà kan lọ́wọ́ ọ̀rẹ́ mi wá ní kí n bó ń ṣèwé à ń sọ̀rẹ́ mọ́ nìyẹn ọ̀rẹ́ mi ni kò sọ̀rọ̀ pé à ń ṣèwé gbọ́dọ̀ sí láàrin ara wa tó bá jẹ́ pé ti yẹ fẹ́ nìyẹn no problem ìwé máa kan lára ní ìlú ó wá pẹ́ jù àárọ̀ la a lọ fún un. ṣé o dọ̀bẹ́ ok o jẹ́ lọ́sàn-án ṣe ok bẹ́ẹ̀. Ah, aa tèmi ta tèmi ta mo gbé o yé yé yé yé yé. wákàtí ah, ẹ sọ ah, wákàtí. Mrs. Bamidele ó kù ìbéèrè kan tí mo fẹ́ bí ṣé gbogbo àlàyé tí ẹ ṣe fún mi yìí ṣé ẹ tí ì ṣe bẹ́ẹ̀ sọ àlàyé yẹn fún àwọn ọlọ́pàá rárá. ti ṣàlàyé gbogbo ẹ ni mo ti sọ. mrs lamdele nírántí olóògbé tí ó jẹ́ ọkọ yín tí ó jẹ́ oníbàárà tèmi mi ò lè tẹ̀síwájú mọ́ nínú ẹjọ́ yìí àti pápá kí ẹ̀yin ọ̀gọ̀ kẹ́kọ̀ọ́ fún àdúrà. lórí ti ẹni lórí tèmi kọ́ o lórí ti ẹni o lórí ti ẹni lórí ti ẹni lórí ti ẹni dáríjì mi <laughs> ah, ah, <laughs> dáríjì mi bí mo torí ti bámọ́tò ò lè ṣe lè fún mi o bámọ́tò ò lè ṣe lè fún mi bóyá kúkú pa mí o wádìríngì mi dà ìbọn náà mú wádìríngì mi lọ wọ ọ lè wádìríngì mi lọ tẹ̀lé bóyá kúkú pa mí bámọ́tò bámọ́tò ló kó pa mí o bámọ́tò pa mí bámọ́tò ò lè ṣe lè fún mi bámọ́tò bóyá pa mí náà báwo yẹn ṣe jókòó àwọn bí mo pọlọ ti dé wo gómìnà gbogbo lọ́wọ́ mi kí ló kì í ṣe bá gbọ́sì jọ òbílẹ̀ jẹ́ rọra ó lè mú lọ ilẹ̀ ń yọ̀ ọ́ òrùka mi bọ́dí rìn kì í fẹ́ mú lọ sílẹ̀ kì í sọ fún òbí mi bádmọ́sì sọ bádmọ́sì má pọ̀ mí bádmọ́sì jọ bádmọ́sì ẹ̀ tó bá tán ẹ̀ bádmọ́sì rẹ̀ bádmọ́sì rẹ̀ ló pé ẹ má má ṣe bí ire ni kẹ́ má ṣe ẹ má má ṣe bí ire ni kẹ́ mọ̀ má ṣe àní kẹ́ má ṣeré kẹ́ lè gbáre lọ́jọ́ ẹ̀san ẹ̀dá tó bá ṣe bí ibi náà ló máa gbà lọ́jọ́ yẹn ẹ̀dá tó bá ṣe bí ibi ló máa gbà á lọ́jọ́ yẹn ọ̀tá fà sókè yìí ló borí ọlọ́run rí ọ o èhè ẹ̀sán akẹ́ òfòfò.